All praises are due to Allah subhanahu wa ta'ala. So we adore Him, we exalt Him, we glorify Him. And we beseech Allah to shower His compassion and blessings on the gentle son of Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, his companions, and the variety of believers till the day of accountability. My dear brothers in Islam, once again I say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So in the first instance, I would like to say that I'm very very happy to be in your midst tonight to deliver a talk on this crucial topic of Tabarruj. Because this time around, the topic is highly relevant and it is pertinent to discuss such topic in our campuses today because when we are talking of a place where tabarud has gained its peak it's on our campuses and this topic most of the scholars or can I say most of the acclaimed scholars they are still calling people to tabarruj in the name of al-Islam there are still some people listen very well o oh. they learnt the language of al-Islam which is Arabic they understood it very well they are very eloquent they are very proficient in speaking Arabic and they are still calling people to tabaruj there are mustashirikun the orientalists this set of people subhanallah They are doing a lot of evils to an Islam. Don't be surprised. Let me tell you something before I start. They are talking about Islam. You know, various fields. There is encyclopedia for our various encyclopedia of sociology, encyclopedia of history, of this and that. We are having encyclopedia of Al Islam. Encyclopedia of Al Islam. It is written boldly at the back that this encyclopedia of Al Islam. It is written by leading Orientalists not ordinary orientalists living orientalists they are the one who wrote encyclopedia of al-islam even i have some photocopies from encyclopedia of al-islam and that's why most of our people today <laughs> subhanallah that are studying islamic studies arabic and people that are reading books of orientalists they may be affected they may be affected seriously because what they are afraid it may not be their problem But because they can differentiate between authentic knowledge and kangaroo knowledge, they can differentiate. They can differentiate between what comes from Allah and His Prophet and what comes from non-Muslims. They can differentiate between authentic hadith and non-authentic hadith. They can differentiate between maqasid sharia wa usul sharia and a lot of things like that. That is why the topic today, wallahi, is a very crucial topic we need to understand. And for us to understand this topic, I would prefer speaking Yoruba language. For me to speak in English not my problem. Wallahi, it's not my problem. If you want me to discuss it for three, four hours in English, no problem with that. That's why I started with English. But I, I want to be natural. And I want you to understand this topic more than the way it will be presented. But the can sure that there may some of our brothers that may not understand Yoruba language. If there are, maybe when I'm about to run off the lecture, I can now summarize everything in English language. Will you prefer that or not? It depends on your discretion. Will you prefer that or I should continue in English language? Which one you prefer, please? Huh? Do you have people who do not understand Yoruba among us? If we have, that's another. <laughs> do you have people who do not understand Yoruba language among us? If we have, please, can you raise your hand? alhamdulillah we don't have so the colonization will not play today. now adáwọ̀pẹ́ fún ọlọ́run sẹ́rí àtàbá rouge kámọ́ wẹ́ẹ́ ti àsìkò torí wà lọ́ọ̀yì ọ̀rọ̀ pọ̀ nítorí àkọ́ bẹ̀rẹ̀ ni wípé àwọn àfa àtikọ̀ tó rà nípa ọ̀rọ̀ tàbá rouge tó pọ̀ gan and ọwọ́ nínú àwọn àfa súnà lágbàáyé tẹ́ẹ̀rì ọ̀dàlá rẹ̀ àwọn àfa súnà lágbàáyé tẹ́ẹ̀rì tán ní kọtíra nípa ọ̀rọ̀ àwọn obìnrin àbí nípa ọ̀rọ̀ tàbá rouge àbí nípa nǹkan tó yẹ ká gbọ́ yé nípa mọ́sálà yìí ṣíwọ́kùn islam ibn taymiyyah rahimahullah wọ́n ní àwọn tíra àtàbí sàràyẹ̀ nípa kíni o tabarruj imam bukhari nínú bukhari àwọn àhàdíìsì ń bẹ nípa ọ̀rọ̀ tabarruj imam muslim ní abudulayi àwọn afọ onísúná wọn gba imam muslim bin ahmed ó ní àwọn àdíìsì lórí ọ̀rọ̀ tabarruj contemporary le sheikh ibn baz rahimahullah wọn wọn mọ̀ gbé àwọn yìí dání al-ahkamu shar'iyya ilfatawa nisa iya tíra yìí ìtí ò lẹ́gbà bí abi twenty pages náà fi sọ̀rọ̀ tabarruj wa kọtọruhu there is a risala like a kind of there be letter message ibn bas kan kọ topic ẹni pé kí ni atabarruj wa kọtọruhu the tabarruj àti dangers ewu tó wà nínú rẹ̀ àwọn onífífi súnmọ́ nisa yìí náà abu malik òun náà tún sọ̀rọ̀ nípa tabarruj yìí sheikh albani rahimahullah nínú tíra àwọn náà àwọn náà tàláì mọ́ ṣàlàyé nípa ọ̀rọ̀ tabarruj àtàwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbàáyé kí là ń pè ní tabarruj èdè lárúbáwá ni. ṣùgbọ́n nígbà táwọn tọ́pìkì yìí a rí pé yóò dá ká kó nǹkan méjì pọ̀ ká nígbà kíni o àtàbarruj wal ikhtilat àtàbarruj wal ikhtilat ẹ bẹ́ẹ̀ kí n rìfẹ́ nígbà kíni o àtàbarruj wal ikhtilat àwọn nǹkan méjì tá a gbé yẹ̀wò kí ni jẹ́ tabarruj kí ni jẹ́ ikhtilat ẹ bẹ́ẹ̀ ká mọ̀ láti bẹ̀yẹn gbólóhùn tabarruj mustakun min tabarroja yatabarroju tabarrujan àwọn tó bá ní basic knowledge nípa sọ́ọ̀fù nípa arabic morphology kẹ́lìmọ̀ tabarruj yẹn láti di fíìlì lágbára tabarroja aráàfin márùn ni ta bá àti ọ̀rọ̀ méjì tó gbé ọ̀rọ̀ yẹn gbaṣẹ́ dà tabarroja jíìmù tẹ̀lé aláwájú ni tàfa àlà mọ̀dọ́ ìwé ẹ̀jẹ̀ kí ni ó yàtàbárọ̀jù mọ́sídàrí ẹ̀ gẹ́gẹ́ ni kí ni o tabarruj kí ni jẹ́ tabarruj àwọn àfọwọ́n nípa ti jẹ́ tabarruj òun ni pé ẹ̀ríkà wọn kàkà bẹ́ẹ̀ wọ́n ní pé kí ni o excessive display wọ́n tẹ̀ dákẹ́ lórí rẹ̀ báwọn ẹja ohun tí àwọn afáàpẹ́ ní tabarruj gangan wọ́n ní pé tí ń jẹ́ bẹ́ẹ̀ òun ni pé antubidu almar'atu zinataha wa mahasinaha wa ma yajibu an tasturahu mimma تستدعى به شهوات الرجال انت هتبقى تبرج òun ni kẹ́ni tó jẹ́ obìnrin lọ́bẹ̀ká fọwọ́ bá lọ kìí ṣe obìnrin kan lẹ́tọ̀ọ́ ìdáyé o nígbà tá a bá ń ṣàlàyé lọ àpàdà rí inṣàlá nígbà tó ní tọ́ọ̀bá rúùj òun ni pé ẹni tó jẹ́ obìnrin kó wá fi ọ̀ṣọ́ rẹ̀ hàn kó polówó ọ̀ṣọ́ rẹ̀ kó pàtẹ ọ̀ṣọ́ rẹ̀ àti kí ni ìwà màhásínà ha àti àwọn dáadáa tọ́lọ́ fi sí la àwọn dáadáa àwọn nǹkan àwọn nǹkan tó yẹ kí ni o àwọn nǹkan tó yẹ yẹn bá tóbi bá láwọn nǹkan yẹn láàgẹ́ mọ̀lẹ́gì sísá yẹn nvat sísá yẹn wù mí àwọn màhásínà àwọn nǹkan dáadáa tó bí lára obìnrin yẹn kóbìnrin ó ṣe kí ni o kó fi àwọn nǹkan yẹn hàn wàmọ́ yẹ jìbù àǹtẹ̀ sùrọ̀ lé obìnrin lórí tó yẹ kó bò ó ó dà àwọn mẹ́ta báyìí number one kóbìnrin ó fi zina ọ̀ṣọ́ mo ń bọ̀ wá síbi ọ̀rọ̀ zina láìpẹ́ yìí number two òun ni mahasinu àwọn dáadáa ti ń bẹ lára obìnrin ó di méjì wà máa yẹ dìbò antes tó rọrùn àtàwọn nǹkan tó yẹ pé dandan ọ̀ràn yẹn obligatory compulsory òun ni fóbìnrin láti bò àwọn nǹkan wọn rè á ń ha kó wáá fi àwọn nǹkan wọn kó polówó rẹ̀ kó display rẹ̀ kó show rẹ̀ fáwọn èèyàn pé nínú nǹkan tó já sí pé kí ni o nǹkan rẹ̀ to stop abihi shahwatu rijal yóò wá máa pe àwọn shahwatu rijal ojú kòkòrò adùn lust tó ń bẹ àwọn ọkùnrin látara pé ó ti fi ọ̀ṣọ́ rẹ̀ lẹ̀ ó ti fi ìhò ara rẹ̀ lẹ̀ ntọ́lọ́ ní ogo kò bo nǹkan ẹ̀rọ akọ́ tọkùnrin bá ti lè rí yóò mọ àráùsì àwọn ọkùnrin sexually yóò mọ seduce àwọn ọkùnrin tó bá ti rí yóò mọ attract wọn yóò mọ tempt wọn pé kí ni wò mí jọ ń torí ọlọ́run ọjà ní chíìpù kí ẹ yọwọ́ rẹ wò dáadáa wò bí mo fẹ́ ṣe kíní tó wà wá rí ni jọ ń torí ọlọ́run tó wo nínú nǹkan tí ọmọ pin ọkùnrin pé kí ni o yóò mọ tọkùnrin pé wò mí ẹjẹ́ kí n má pẹ̀lẹ́ kan wá ní ìsìn kò sí bó ṣe nǹkan aláàánú mẹ́rin tó bí mo fẹ́ ṣe wà sílẹ̀ ní ìsìn tí obìnrin ká bá tẹ̀ bí àdúgbò àwọn ọmọ ẹ̀tọ́ ọmọ wọn pátá lásán àwọn káńtọ́ ìṣòwò àníṣe bá kẹgbà bí ìkọjá lápẹrẹ bó ṣe kó lóní mẹ́rìndò kálukó ti ẹ̀kọ́ rí mẹ́fẹ́ nígbà tí ìbá ti ẹ̀gbọ́n lẹ́tọ̀ ọdí ọkọ̀ dọ́gba òkè subhanallah àwọn fọ́ọ̀fọ́ ọmọ yẹn sá. nígbà tí mò ń bọ̀ ní ìsìn láàrin bẹ̀rẹ̀ sí ibi adé ọ̀yọ́ yẹn ibi bí complex ló dẹ́gbọ́n máa ń ta bí kẹsẹ̀tì kankan lókè ọmọ obìnrin kan lọ́wọ́ wa ń ta ni wá ń jó tọwọ́sọ burúkú lọ́wọ́ ń jó àwọn tó tó tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ asọ́bù obìnrin kan jẹ́ kí ni òun náà fi ń polówó ọjà kọ̀wá sí ẹni tó tó wà ní ọ̀sẹ̀ kí ni o ó tó ọ̀yẹ́ kí n wo kí ni o ètí ìṣẹ̀lẹ̀ ń bì. àwọn olùbèrè yìí pé tàbárí ìgbà wọn sàlàyé rẹ̀ yìí bóò láti mà pé ti ṣẹlẹ̀ àti ráwọn kan náà ta ní ìsìn ọ̀ṣọ́ ẹwà tí ń bẹ lára èèyàn àtàwọn nǹkan tó jẹ́ dandan kéèyàn bò kéèyàn fi àwọn nǹkan yẹn lẹ̀ téèyàn bá ti wá bo àwọn nǹkan yẹn kọ́ onítọ̀hún ti kó sínú tàbá rúùjì a ti pẹ́ tá a bá wà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ́nà àdínkù sahih pé máa ta ọ́pùtù fìtínátàn àbọ̀rù lè rìjáàlì nínú ẹ̀nẹ́sà ìfi àdánwò kan lẹ̀ àdọ́rù nínú kéwì ismu tẹ̀sídìlù náà máa ń pè bí positive comparative superlative tẹ́lẹ̀ kí ni o tó mú aburú jù tó mú nira dání jù tó yára kọ́rí ibú náà yàn fáwọn ọkùnrin tó tó obìnrin láyé wà lọ́wọ́ ọ̀rọ̀ gbàgbé gbàgbé bọ́lá ìgbàgbọ́ onímọ̀nì tàbí onímọ̀nì táwọn àmì àmì àṣà àtàwọn sàdé bó ṣe nǹkan lọ onímọ̀nì tó àwọn ṣàyàtìn nínú àwọn obìnrin táwọn bá wùjọ àwọn onímọ̀nì òun lè ṣàyàtìn ṣùgbọ́n bẹ́ẹ̀ kí ni ọkọ̀ gbọ́ ìsìlámù rẹ̀ yé wà lọ́wọ́ lè kọ ọkùnrin sínú fìtínà ó lè kọ ọkùnrin sẹ́ máa padà náà examples pẹ̀lú pé mo rí pẹ̀lú àwọn èèyàn dáadáa both brothers sisters in our campuses and somewhere else màá mọ experience tí mo ti ní àbí inú àwọn tó ti táwọn ti nàdéètì fún mi rí wa táwọn mọ̀ kékeré o ọ̀rọ̀ ìmọ̀ ní òkè àbí táwọn ohun tí sẹ̀rí àbá sọ fún wa. táwọn ìmọ̀ lóde ìgbà tó bẹ́ẹ̀ kó ti wà spiritually okay látara obìnrin wà lẹ́yìn oṣù jà wálẹ̀ spiritually. ìyá nìkan tó bá gbọ́ ojú ọ̀nà ẹ̀sìn gan àti lọ́wọ́ rí wọ́n àtúntà àjókòó sí ìwàlẹ̀ yìí ó sì látọ́ pé kí ni obìnrin ti jẹ́ kó ṣe nǹkan tí ẹ̀yẹ kó ṣe àdánwò ká ti ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn ti ṣe kéèyàn ó ti fọ́n ká ojú wáǹtì kò nílò ìjókòó wá sí pẹ̀lú wa báyìí mọ́ kí lọ́ọ̀bà fún obìnrin náà àbẹ̀dẹ̀gbẹ̀ ìfi àdánwò kan lẹ̀ fáwọn ọkùnrin tó ní lọ́gbẹ̀ tó tó obìnrin kódà ní ọ̀rọ̀ àbíbí ìfẹ́ kí ni o àbẹ̀dẹ̀ ni wọ́n tọ́kù nìfà ẹ̀bẹ̀ bá wọ́n bẹ̀rẹ̀ o ànàbí ọ̀tẹ̀ bá yẹn bí àjẹni wọn tá à ń sọ kọ́ o ẹ̀tọ́ àwọn olùkọ́ nìgbẹ́ ànàbí ni ẹ̀bẹ̀ ruwa àbẹ̀dẹ̀ tó gbé awọ́lù fitinà tàbí ní ìsọ̀rọ̀ ìkànnì nìfà àdánwò tọkọ nìfà àbà ní ìsọ̀rọ̀ ara obìnrin ni obìnrin ni àìlẹ́yà àwọn ìtẹ̀wé wọn bá gbé fún wa ànàbí ẹ̀fọ́ àǹfààní fún wa obìnrin wọn yára jí gbọ́dọ̀ jí yára jí inṣàlá màá tún mú àwọn ọ̀bẹ pé àwọn ará wẹ́ẹ̀sì gẹ́gẹ́ nínú abẹ́ kí ni mo fa kírìl gad nínú abẹ́ kí wọ́n jẹ́ àwọn tó rí wọ́n sì pè díẹ̀ díẹ̀ ní àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ ní gẹ́gẹ́ kí ni nínú abẹ́ kí wọ́n tọ́jà political writer sí wọn àwọn kọ̀ọ̀kan ni wọ́n nà bẹ́ẹ̀ kí wọ́n láwọn ọ̀rọ̀ tí wọ́n sọ gan nípa tá à ń sọ yìí táwọn gẹ́gẹ́ bíi sábẹ́ kí ni o nínú àwọn tọ́jà àwọn wẹ́ẹ̀sì gan tó aburú tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn lamẹ́ríkà ní wẹ́ẹ̀sì nǹkan kẹta rẹ̀ àtàrà táwọn èèyàn ló tọ́ ẹ̀kan lónìí ní padà kájí ẹ̀ náà àwọn táwọn ará wẹ́ẹ̀sì gan sọ lórí mọ́sálà táwa yìí màá kóòtù bí adọ́rẹ̀ èèyàn márùn-ún péré nu wọn ọwọ́ pẹ̀lú mi ṣàrà màá kóòtù lẹ́yìn tó ń gbé kí ni látara burú yìí kóbìnrin ìtọ́ ẹ kóbìnrin ó bò kọ́mọ́ bò àdánwò àmọ́ ẹsẹ̀lẹ̀ yọ ọmọ pẹ̀lú lọ́sí pé kí ni o kábúrú ọmọ ẹsẹ̀lẹ̀ láwùjọ àwọn àni bóò láti ẹ̀kú tàbárùjù ti ṣẹlẹ̀ tàbárùjù wa kún sí méjì tàbárùjù kí ni o ó kún sí méjì alákọ̀ọ́kọ́ nínú ìran tàbárùjù òun ni àtàbárùjù alukùlìyù káwọn ẹgbẹ́ kí ni o bẹ́ẹ̀ pàtàkì completely excessive display ìyẹn ni pé kóbì lẹ́jọ́ pé gbogbo ọ̀ṣọ́ rẹ̀ yóò tiẹ̀ fi hàn pátápátá wàhálà ìsísà kan sọ fún wa rí ó lè òun lọ sí kánà níbẹ̀ sísù wa tọ́wà ní Yorùbá wa ń bì kí ni ìfẹ́ dákọ́ ó lọ wá kọjá lọ obìnrin kan náà obìnrin kan bọ́ọ̀sì yẹn ọwọ́sọ burúkú ó tó wá lọ́rùn tó bọ̀ tó wọ́n sọ tó tún burúkú ju tòun lọ ẹnìkan ọ̀dọ́ ẹgbẹ́ kí ni o burúkú ó tó wá rí kí ni ó burúkú ó tó wá rí pé ah, tèmi ìwé tó burú jẹ̀mí ó tó wá sọ ó tilẹ̀ pé ẹ̀wọ̀ ah, àsọtọ́ ọmọ burúkú yìí wọ̀ yàrá àtẹ̀wọ́ tó ń kọ́ aṣọ burúkú lọ́wọ́ ṣùgbọ́n òfin ni pé orí ibú tẹ́lẹ̀ tẹ́tẹ́ kí ni ó tó ju tòun lọ. bàbá mi kò ní jù ìyẹn òrùjú gbogbo àtàwà káfọ́ọ̀sì àníìdì kan máa ṣàlàyé ẹ̀ fáwa tàbá ní pé bàbá mi jù kò ní ó lè mọ yàrá Saudi Arabia ó lè mọ iye wọn àtẹ́rẹ́gbẹ́ kí ni ó bàbá mi jù kò ní jù òsì lọ́dọ̀ tiwọn tàbí ìlú kù ní jù kò ní ìdíkà mọ sàlàyé ẹ̀tọ́ ẹ ti ní pọ́tọ̀ rẹ̀ ó ti gbọ́dọ̀ ti gbáyà lẹ̀ ó fi tán lẹ̀ ó lè wọ jọ́mpà ó lè wọ kí ló kọ́ rẹ̀ ẹ ti rí pé eléyìí tàbárùjù kù ní jù nìyẹn. ẹlẹ́kejì ni tàbárùjù jù ìjù torí kí ni o ìyẹn ń tiẹ̀ yóò fi àwọn abala kan lẹ̀ nínú o yóò fi àwọn abala kan lẹ̀ nínú àwọn nǹkan tó bò kódà ìṣẹ́dá abala jù sí yíyí yìí ńlọ́wọ́ kan mọ́ọ̀sì àwọn abala jókòó yìí abala jùsì ìjù tẹ́lú kí ni o àti tàbárùdì rùkùlíjù àti àtàbárùdì àlùjù ìsìláàmù ní méjèèjì ní sọ̀rọ̀ ìsìláàmù ṣùgbọ́n orí ibú wọn ó jura wọn lọ sẹ́gbẹ́ ti sìn orí ibú tó bẹ́ẹ̀ àti yàtọ̀ lẹ́lẹ̀ ó jura wọn lọ màá kó tàwọn àdìsílá ìfẹ́ ìlú kápọ̀ gbọ́ yé ni o irú tàbárùdì jùsì ìjù ní ìsìn ẹ jẹ́ kí n má pẹ̀rẹ̀ díẹ̀ wà bẹ́ẹ̀ tàbá inṣàlá nǹkan tíra kan yẹ kí mi mú dání tabalẹ̀ tó ń tẹ̀lé àti tẹ́lẹ̀ bá mi gẹ́tẹ̀ ìjábùlì mọ́dà Sheikh Al-Albani tabalẹ̀ tó lè bá mi gẹ́tẹ̀ tẹ́lẹ̀ yẹn mo fẹ́ kóòtù àwọn ọ̀rọ̀ bíi ìró méjì kan bẹ̀ inṣàlá ntọ́lọ́ máa ní kí àsìkò padà tó wa débẹ̀. sọlá bàbá bá jù jù síbí yìí ní ìsìn obìnrin ó lè borí táwọn èrè kò borí yàrá àsìkò tàbá rúùj ẹ jẹ́ kí n má tẹ̀lé bíi méjì àti mẹ́ta wa. nínú sẹ̀ríà Islam sẹ̀ríà ìfẹ́léèwọ̀ fóbìnrin láti lé láàlì àlùsùnà náà máa ń pè sẹ̀ríà aláìláwọ́ tá a jẹ́ obìnrin jọ mi yé dáadáa ṣẹ̀ríà ọ̀rọ̀ aláwọ̀ báwa bá jẹ́ sisters ó lè lè láàlì ó lè ṣe kí ni ó lè lè láàlì zina ni ọ̀sọ́ ni ṣẹ̀ríà ọ̀tàkò àyàfi ìwọ́pẹ́pọ̀ bá ti márì tá àfa rẹ bá lóun ọ̀la ìkì láàlì ò gbọ́dọ̀ lé ìyá wa Aisha rọ̀bí ọlọ́ọ̀tàrà ánìyá kò kì í lé láàlì torí pé ànàbí àtàwọn ṣe kí ni ó ní pé torí pé ànàbí tó jẹ́ olólùfẹ́ òun ànàbí ò láìkẹ́ ṣùgbọ́n ànàbí aláwọ̀ àwọn obìnrin ní ìtàn lé bí ọ̀rọ̀ ọgbọ́n bẹ́ẹ̀ nìsín ó jẹ́ sísà ọwọ́ alẹ́ làálì kò tí ì mọ lo gúlọ́ọ̀fù tàbárí jù ló ṣe yẹn olé làálì sọ̀wọ́ báyìí olé làálì sọ̀wọ́ o ò dẹ̀ fi gúlọ́ọ̀fù o ò fi bù àdìkejì àbù rẹ̀ ó bu ọwọ́ rẹ̀ yẹn mọ́lẹ̀ tẹ́ bọ́kùnrin kankan ò ní rí làálì yẹn làálì tó ẹgbẹ́ ah sísá kiri làálì rẹ̀ yẹn bá àtọ́ láre ó dúró dáadáa sí ìkànnà rẹ̀ ó ṣe gbá ó ṣàwo tàbárí jù bẹ́ẹ̀ kí ni o làálì ọ̀sọ́ ni ọ̀sọ́ sí rè àgọ́dọ̀ fi hàn làálì ti fi gbà lé tí ọ̀dà àwọn ọ̀dà àtúntà yẹn borí dáadáa ó kíra ọ̀nà sọ́ọ̀tì ó ti bá ó ṣàwo láàlì tó lé yẹn táwọn èèyàn fi rí fún olé láàlì nínú àwọn tí ọ̀rẹ́ kan rí tàbárù jùlọ ṣe ó ti fi ọ̀fọ́ rẹ̀ nìyẹn. àbúrò bọ̀rọ̀ sí ah, jẹ̀sà ah, inṣàlá ó súnmọ́ kọ́wà bíi ìjábìlì mọ́ra àgbẹ̀jẹ̀ ìjábìlì mọ́ kọ́nà máa ń kí n padà gẹ́sẹ̀ ìbílẹ̀ náà. tàbí ọ̀pọ̀lọ́ sí àyínà ń gbọ́dọ̀ kí ni o wọ́n máa ń kó kí làwọn ìtọ́ máa ń kó sọ́wọ́ báyìí ọmọ ọwọ́ báyìí ṣé bá ń gùn sí nàìjíríà ló ń pè é àwọn àwọn bẹ́ẹ̀ ti dárí pé ah sísá yẹn tẹ̀lá rí bí tó kù sọ́nà ọwọ́ nbá àti ọ̀bẹ̀ tó five thousand naira ah kí ni yẹn gbọ́dọ̀ wọ́n gẹ. sísá tó bẹ́ẹ̀ lé kó nǹkan sọ́nà ọwọ́ nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ṣọ́ yẹn táwọn yẹn ti á rí lọ́wọ́ rẹ tó ọ̀wọ́ aṣọ tó bò mẹ́lẹ̀ tàbálùdù lẹ̀bẹ̀ tàbálùdù àlejò sí iyu sọ́n gbọ́dọ̀ ní dáadáa tàbí ìṣe sísá wọ gbọ́dọ̀ o sísá ọ̀wọ́ aṣọ aṣọ tó wá ọwọ́ ń ṣe òbí kí ni o bíṣẹ́ẹ̀fù bá ara rẹ̀ sórí lápẹ̀rẹ̀ ń sìn bẹ́ẹ̀ tẹ̀ lọ kéèkù àbótiẹ̀ borí gan ṣùgbọ́n àwọn ń bí njẹ́ ẹ̀ka lára rẹ̀ tàbá rújú nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn náà wà máa wọn lọ àbí sísá mi ìfẹ́ lóde yóò lumú kọ̀dẹ̀ tí ìrànlẹ́ kò sí lónìí kọ́ kò bójú ọwá lumú. kí ni tó o fi lumú yẹn ọ̀ṣọ́ ni zina ni fún ọ láti má bójú rẹ kó o sì lumú tàbá rújú ló ń ṣe torí pé kí ni o tàbá rújú lè sí yíyù o ti fi àwọn bìkẹ́lẹ̀ lójú rẹ tó bò máa padà kóòtù ọ̀ṣẹ́kà àlùbáni kan even àti nínú àfẹ́rẹ́ ọ̀ṣẹ́kà àlùbáni kan tó bẹ̀rẹ̀ gan tí ọ̀bẹ elébójú rẹ̀ kọ́ gbọ́dọ̀ kọ́ àtìkè tọ́lá àtìkè ọ̀ṣọ́ ni àdúgbò abẹ́rẹ́ rẹ̀ fúnkẹ́ ní medical purpose ló kù ṣùgbọ́n tó bá àtìkè kó ń torí ọ̀ṣọ́ kójú ló lè fẹ́yìn káàfáà rẹ̀ ọtí mi rò dùn ọwọ́ àlù àtìkè jáde àwọn ọjà ah sísan yẹn àtìkè tó kó lónìí pupa ní ìbáàdó bí ara ṣe fẹ́ẹ́ sí dáadáa tàbá rúdù torí pé àtìkè tó pé àbáyà ah, kankan mọ́ lójú kòkòrò kan wọ́n ní òfin ajú ìyẹn ìṣe pé òfin ṣe ọ̀sọ́ lẹ́yìn kan gbogbo ọgbọ́n tí a lè rí báyẹn àbẹ̀yẹ tiẹ̀ wá. náà ṣé o nílò kan gbé kí lo irú àwọn tó bá ti lè rí báyẹn nínú pé àwọn ìyá àpadà máa rí àwọn ọ̀ṣọ́ yẹn lára wa kí yóò máa attract àwọn èèyàn tó mẹ́ta ah lágbájá bó ṣe díre ẹgbẹ́ ìgbẹ̀tọ̀ wa lọ burú kéèyàn wá lo chain kẹfì àmọ̀ bèsì ta lo chain ìyẹn tẹ̀ lọ burú pọ̀ àbíkọ́ bá bóyá wàá wọṣọ yá àwọn transparent wọ́n fi àmọ́ ọdún tọ́wọ́ sálẹ̀ àwọn eléyìí ó ti lọ sí kíni o bàbá rúdùlù kò ní yù ẹ wá jẹ́ àwọn tí Islam sọ pa bàbá rúdù níbi tí ọ̀rọ̀ bàbá rúdù tó burú dé ìmọ̀ fi ọ̀ṣọ́ lẹ̀ Islam ọmọ fojú rere wo kódà Islam kìkà pé yóò gbé ìyẹ̀wò náà tó bá dijọ́ gbéjà kìá náà gbogbo ọ̀sìn rẹ̀ à ń ṣe Islam torí káwọn bá ṣe kíni káwọn bá wọ náà àkídà àwọn súnfì nìkan lọ́tàkùn àkídà àwọn alùsùnà láàrin yẹn òun súnfì òdìbò òun sílọ̀ òun ò sílọ̀ nítorí kó wọlé wọná àdúgbò ẹ̀bà àlùjá náà àwọn tó bá jẹ́ gùn láàtù súnfì yìí àwọn tó jẹ́ olùkọjá àwọn àwọn súnfì wọn sọ̀rọ̀ àwọn. à ń sin lọ káyé bá àwọn alùjá náà kámọ̀ bá àwọn ọ̀nà ẹ̀rí pọ̀ lórí ẹ̀lùkùnrin àti súnà ìbẹ̀rẹ̀ káà lọ́lọ́ ni òun tara fi sahih bọ́ọ̀lù ọ̀gá bàtà ìṣe àtọ̀rí kọ́ ọ̀gá àjẹrà ọ̀rọ̀ ọ̀nà náà nìyẹn kí ni túmọ̀ rẹ̀ èèyàn ti ṣe àtọ̀rí kọ́ ọ̀lẹ̀ wà jẹ́nẹ̀ kọ́ bàbá wọn náà bákẹ́rẹ̀ ká tún lè rí ìyọ̀nù ọlọ́run ọba àlekè ọlá nígbà tó ń bẹ tó ń bẹ ọba àti pé táàfin ọmọ kàbáyírù kàbáyírù táwọn sọ ní ìsìn ní kàbáyírù zùlọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni kì í ṣe nínú àwọn trivia issue islam fọwọ́ yẹpẹrẹ mú pé trivia issue nípa lẹ́ẹ̀kì sí trivia issue torí pé náà nígbà tí ilé kìkan iná àbálẹ̀ bí sọ pé ẹgbẹ́ wọ́n ṣe nǹkan ìlànà ọlọ́run ọba àbá ìjọba tó bá ṣe wáyé ló yọ ọgbọ́n kan náà ó tọ́ ọwọ́ bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni kàbáyé ara àwọn great sin òun ni. àbẹ̀yẹ̀ sọ́nàm àwọn obìnrin tó bá àbẹ̀bí àṣàlà àwọn gba Islam àbẹ̀bí nínú táwọn àbẹ̀bí àwọn ṣe báyà ni o ẹ̀ṣẹ̀ ní àdéhùn fún mi pé o ẹ̀ ní máa fọ́sọ yẹn ìròpẹ́ gbọ́rọ̀ yẹn ẹni tó wá gba islam tó fẹ́ ṣe bẹ́ẹ̀ àtàlámà bí wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ọmọ ọmọ pé kí n tó gbà pé lóòótọ́ lọ fẹ́ gba islam láwọn tó bá jẹ́ obìnrin ànábì òní pé ẹsẹ̀ ládé òfin pé kí ni o ò ní ṣe tabarruj ò ní máa fọ́sọ́ rẹ̀ hàn ẹ̀wá jẹ́ àwọn hadith kan imam ahmad àwọn náà gba hadith yìí wá nínú masnad wọn arábìnrin kan tí jẹ́ umayma bintu rọ̀kíkọ̀ ọwọ́ bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tubayi'u ala al-islam ó rán ṣe báyà tí ànábì àlóhùn gba islam sẹ islam ló wọn máa ṣe ànábì wọn gbé fàkọ́ọ̀lá ànábì ti tẹ́tí ọjọ́ ìrẹ́ ùmẹ́mẹ́tù bíntu rọ̀kíkọ̀ ùbà yìí ókì àlá ńlá tó ṣírí kí ibi ńlá ìṣáyán màá bọ́ ọ ṣe báyà lórí pé ọ gbọ́dọ̀ ṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run nàmbà wà nìyẹn ṣẹlẹ̀ bá ànábì láti kí ni ṣíríkù nàmbà tù wà látẹ́ ṣírí kí ó gbọ́dọ̀ jalè nàmbà tù wà látẹ́ ní ó gbọ́dọ̀ ṣe zina Number four, wà látọkùtù ní wọlágákì ó gbọ́dọ̀ pa ọmọ rẹ torí àwọn ọlọ́gbà ń gbà náà wọ́n ṣe kí ni o wọ́n máa ń pa ọmọ wọn. wà látọkùtù dìbò tání tẹ́pútẹ̀rí náà bẹ́ẹ̀ rẹ̀ yàrá ìkì wà rìjìlá ìkì wà látà nọ́ọ̀hì wà látà bàrújì ibi tí wọ́n lọ gan yẹn. alíbẹ̀ kí ni nínú tó ṣe ń báyà àfọ̀mí bẹ́ẹ̀ kí ni o wà látà bàrújì ó gbọ́dọ̀ jẹ́ tí ó àmọ́ tó fọ̀fọ́ rẹ̀ ẹ̀rọ bá ìdí ọ̀sán àbọ̀ ṣẹta ọ̀tàwájú ànábì tó fi ń bá àwọn obìnrin ṣe báyà pé àníwọ̀ tó lọ bá Islam, sẹ́ o ó gbìyànjú ó rí pòǹpò ọ̀ṣọ́ rẹ ó ní jẹ́ fitinẹ̀ fàwùjọ ó ní jẹ́ tí ọmọ ẹ̀dá ayé láàmú ó ní jẹ́ táwọn mọ̀lẹ́kà tí wọ́n mọ̀ sí pé fún ọ rí pé o ṣe tàbá root o mọ̀ ọ̀fọ̀ṣọ́ rẹ hàn ànábì bá ùmẹ́mẹ́tú bíntù rọ̀kíkọ̀ ànábì bá ṣe báyà lórí àwọn nǹkan tí mo kà yẹn. ẹ lọ́jà tó wọ hadith mi adéjà Abu Hurairah radiyallahu ta'ala anhu eléyìí tí wọ́n mú Muslim tí wọ́n gbà wá àwọn ìgbà tó à ń gbé min ahali náà lam àrọ̀húnmá àwọn ìgbà àwọn ìrẹ́ ya méjì kan bẹ́ two categories of people kéde pé ìyàn ẹ̀yọ o wọ́n je billion ṣùgbọ́n ìṣesí méjì ìran meji na ìṣesí méjì kan ló ń bẹ lára wọn àwọn ìgbà àwọn ìrẹ́ ọmọ ni wọ́n o ọlọ́mọ ṣe wà lọ́mọ ẹ̀nà o wàlọ́ ìtàbá wọn ti ń jẹ́ iná èyàn bẹ̀rù mo burú ìjà èmi kọ́ sẹ́yìn èmi kọ́ sàkóńdó tani jẹ́mọ̀ lẹ́kà wà lẹ́yìn náà kọjá bẹ́ẹ̀ alẹ́ àjìlá ọdún ṣìdáàjì alẹ́ àtis ata ashar àyà kan bẹ nínú Quran tẹ́ pé téèyàn bá ronú sí àyà yẹn wà lẹ́rọ ọlọ́wọ́ bá yàn nígbà wọ́n lè gbẹ́bí lo àwọn sàbọ̀ òun náà alfàmọ́ àwọn seven thousand àwọn mọ̀lẹ́kà ni wọ́n máa dìrọ̀ mọ́ ẹnì kọ̀ọ̀kan náà àwọn tó bá jọ máa ná tí wọ́n máa fìyà jẹ ẹlọ́ta tẹ̀sí ìdígbò kẹsì bóde nǹkan ọlọ́run lágídí tó mọ̀lẹ́kẹ̀ ẹyọ kan náà tó bá jù sí ogun nàìjíríà gbogbo nàìjíríà ò tó mú mọ̀lẹ́kẹ̀ ẹyọ kan torí pé kí ni ntọ́lọ́run fi dá àwọn ẹni pé kí ni ìbínú tí àti ẹgbẹ́ wọn fi ìbínú dá ẹwọ náà àwọn tó máa ń ṣe antibiotics nìkan kan ní ìsìn ẹni pé tọ́lọ́run fi dá ẹni pé kọ́ máa pààyàn tí ọba tí pààyàn kò ní tẹ́ lọ́rùn pé wàhálà ìmú fẹ́ mú jẹ ìyẹn wù mí mú tí ọba sì ti mú para rò tí rọ ẹni bí pé kí ni àní mo fẹ́ kẹ̀yàn ń fẹ́fẹ́ àwọn mọ̀lẹ́kẹ̀ ọlọ́run dá pẹ̀lú ìbínú ọlọ́run mọ̀ sí wa àbíbi wọn bá méjì yìí ọmọ ẹgbẹ́ mi hàn àbíbi ṣùgbọ́n ẹgbẹ́ mi ò lám àrọ̀húnmá ìyẹn ráwọn méjèèjì sójú o láyé ètò mi ìyẹn rí wọn sójú báyìí àbíbi ni alákọ̀ọ́kọ́ nu wọn ẹgbẹ́ kan tó pàtẹ́ mọ́tò àbíbi àsìkò àwọn ọ̀rọ̀ kárẹ́ sọ́kọ̀ làbá kàbá rúti kì í mọ́ wulẹ̀ mọ́ ẹgbẹ́ kan tó pàtẹ́ mọ́tò àbíbi ni pé òun ni àwọn nìṣá ó ń kà sí àtọ̀ àwọn obìnrin kan àbíbi wọn ni pé kí ni ò lẹ́kra tùfíìdì rẹ̀ ní ọ̀ àwọn èyíkéyìí ní obìnrin tó lọ jẹ́ lọ́dà àbúrò lọ́kàrà ni pé ó ti kó gbogbo obìnrin sínú gbogbo omi tọ́lẹ̀ lè ṣerú nǹkan yẹn nìṣá ó lọ́kàrà nìyẹn kì í ṣe márífà àwọn obìnrin kan ṣẹlẹ̀ kàfíyàtò àríyàt they are dressed but naked they are dressed but what but naked àwọn ọ̀rọ̀ báwọn wọ sọ ẹ̀jẹ̀ jágbọ́ ìyẹn dáadáa àníbi pé kàfíyàtò tẹ ẹ bá rí ọtí àfa àtẹnudí àbọ̀ òní sí tàbí àwọn ìwọ ọkọ eléyìí wa àdébì àwọn ọ̀rọ̀ pàwọn wọ sọ ṣùgbọ́n kí ni wọ́n àríyá àdébì ni òun náà wà. ìyá nìkan tó kọ́ àdébì náà obìnrin táwọn sọ yìí mo ní láàt mọ ìlàt àwọn obìnrin yàrá bá ti tẹ́tí jẹ́ mọ̀mí láàt mọ ìlàt òun ní pé kí ni o àwọn obìnrin yẹn tó bá ń rìn bí wọ́n ṣe máa rìn mọ̀mí láàtù àtàtì yìí náà ẹ̀ tí wọ́n máa ṣe kí ni o èjìká wọn tí wọ́n máa sọ sí ọ̀tún wọ́n máa sọ sí òsì. mọ̀mílát mọ̀mílátù mayilat ìdúró ń gbọ́dọ̀ obìnrin yẹn rè tẹ́ bá ti ń lọ ìdúró máa mìsọ̀tún mìsọ̀sì bí wọ́n fi ń sọ èdìkà báyìí ni wọ́n máa sọ èdìkà báyìí ni wọ́n máa sọ èdìkà báyìí ẹ̀ máa rí wọn tí wọ́n máa rìn bẹ́ẹ̀. ìyá nìkan tó kọ́ àwọn afáà nípa ìtumọ̀ rẹ̀ ìrìbẹ́ kí ni ọmọ ìlàtún ìlà rìjàn wọ́n máa jẹ́ tí wọ́n máa ṣe ogun àwọn kẹlẹ́ ọ̀dọ̀ àwọn ọkùnrin láti ṣe kí ni o láti fi attract wọn now àwọn bá ní pé ìtumọ̀ mọ̀mọ́ láti mọ̀ láti ní ẹ àwọn obìnrin bá tó wá sọ yìí rè àníbi ìmọ̀ tó jẹ́ tó tán àníbi rúùsì iná ka aston martin buchtel mọ́ ilà tí ọwọ́ rí orí wọn báyìí irun orí wọn ẹ bá ti rí kẹ́yìn ràkọ̀mẹ́rí látara bíi kíni o tí wọ́n ti lọ yọrun wọn dé tí wọ́n ti ṣe wọn bí irun tí ọ̀dà bí irun wọn ṣe rí nìyẹn àníbi láwọn obìnrin táwọn sọ yìí o láàyè ìdókòló ní àlìjánná wọn à ní wọ àlìjánná àníbi láwọn obìnrin táwọn sọ yìí arábìnrin wà ní ìwà àlùjànnà o arábìnrin pé wà láàyè jídùnà rè haha wọn à ní gbọ́ òórùn rẹ̀ nǹkan méjì ni wọn à ní ìwà àlùjànnà ọlọ́run mọ̀ sí àlùjànnà lè wọ̀ wá o torí báwọn èèyàn kan lẹ́tọ́ pé wọ́n kọ̀ wọ̀ náà kan tó wà àlùjànnà ọlọ́run mọ̀ ṣe tiwa náà bẹ́ẹ̀ torí báwọn èèyàn náà rè jà ní yìí náà wọ́n mọ̀ wọn bí ẹ tó ti lẹ̀ wọn rí tí wọ́n ti sá lọ́gbọ́n lójú tó tọ́gbẹ́ ìtú ọ̀rẹ́ yàrá sí àtúnyẹ̀fẹ́ ẹlẹ́wọ̀n ẹ̀ fura àwọn kan wọ́n ti kọ́ wà lùjẹ́ wọ́n ti kọ́ wọn lẹ́kọ́ tó wà lùjẹ́ ọlọ́run mọ̀jẹ̀ sí ti wọ́n rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ní wọ́n lùjẹ́ náà wọ́n àtọ́ ní gbọ́ òórùn rẹ̀ wọ́n ní gbọ́ òórùn ọ̀rọ̀ wà ilẹ̀ rí àhálà tó jáde ní mọ̀sírọ́ ti kada wà kada àdéhùn tó torí pọ̀ wọ́n lùjẹ́ náà láti distance báyìí distance báyìí láti máa gbọ́ a very long distance láti máa gbọ́ òórùn àlùjẹ́ náà pé ah àlùjẹ́ náà tàbí láì tí ìwọ àlùjẹ́ náà gan kọ́ ilé yóò ti máa dán ṣùgbọ́n bí àwọn òbí dá pé tàbárùjù làwọn àwọn lè rò pààrọ̀ wọ ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ ọlọ́run bá ń kọ́ àríyá àti òun wa àrẹ́bìnrin wọn wọn ni wàá jẹun wọn sì ní gbóòórùn ẹ̀ ọlọ́run mọ́ sí ilé ìwé ẹnìkọ̀ọ̀kan wa. pẹ̀lú àwọn táwọn sọ̀rọ̀ yé ní ìsìn yóò ti jẹ́ kó yí wa wípé ṣẹ̀ríà Islam ọwọ́ tó fi mú ìmọ̀ ti ọ̀ṣọ́ lẹ̀ ọwọ́ tó fi mú ìmọ̀ bọ̀ ọ̀ṣọ́ ẹni àrígbẹ́kẹ̀ sọ̀rọ̀ kékeré rárá kọ́mọ bá àdìgbẹ́ lákòóso àná wa. now nígbà tá a ti wá gbẹ ẹ báyìí ẹ jẹ́ ká wá wo àwọn abala tí kí ni o àwọn abala tí ọ̀rọ̀ yìí tó kó sínú. alákọ̀ọ́kọ́ ni wípé kí ni àwọn aburú eléyìí tí tàbá rú jù ìmọ̀ fi ọ̀ṣọ́ ẹni lẹ̀ ìmọ̀ bu ọ̀ṣọ́ ẹni dáadáa àwọn aburú wo ni kí ni o àwọn aburú wo ni bẹ́ẹ̀ àwọn àkàwà àbára kọ́kọ́ gbé ẹ̀rù ni o àwọn àbá àka àwọn abúdá kí ni o tọ́fẹ̀ lórí bíi mẹ́wàá tó ń bẹ́ẹ̀ ni tàbá rú jù ṣùgbọ́n àwọn ọmọdé ọ̀dà márùn-ún àti méje péré bẹ́ẹ̀ kí ni o ó jẹ́ bíi sọ́márì fún àwọn aburú yẹn àti àwọn nǹkan tí àwọn aburú yẹn kó sí inú àwọn yẹn lápadà pọ̀ múná. alákọ̀ọ́kọ́ náà ní ti bàbá rújù tọkọ kó sínú òun pé kí ni o ìfṣà òzínà fil mujtama látara pé àwọn obìnrin fi ọ̀ṣọ́ wọlé wọn máa bọ́tọ́ ẹ̀kẹ́bò lára wọn wọ́n ń fi ẹwà ara wọn sílẹ̀ àwọn àbá ní nǹkan alákọ̀ọ́kọ́ tọkọ jẹ́ àbúrò ẹgbẹ́ kí ni o zìnà ọmọ afáká láwùjọ zìnà ọmọ afáká láwùjọ wa yìí and irú àtàwọn campus àwọn gbọ́yàn yé dáadáa wàlọ́ ìdíbi táwùjọ wa bàjẹ́ dé kọ́lọ̀ kó tó àwùjọ ṣe tẹ́ ẹ bá sa obìnrin hundred jọ nínú ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà àfẹ́kẹ́ńtọ́ jẹ́ ọkùnrin kọ́ ọ má ṣe zìnà kankan tó fi níyàwó kọ́ wà virgin obìnrin kọ́ ọ má ṣe zìnà kankan kọ́kùnrin kan kọ́ ọ má rí òòrè tí ó fi wọlé ọkọ rẹ̀ tí èyí bá gbé lẹ́gbẹ́ ṣe gbà ìníyà ìkó tó gbọ́ ìsìláàmù yìí irú ẹni báwọn kọ́mọ̀ ìgbẹ̀bá méjì ọlọ́run forí jìn torí pé kí ni o ìgbà ìmàkánni ṣùgbọ́n kó tó wá nígbà tó tó ń tẹ̀lé mùsùlùmí ló tó wá ń ṣe zìnà bí ẹ̀yìn ọlọ́run ètò ọ̀nà táàdì náà ìgbà táwọn dáàdì ṣe káwọn ti ṣe kí ni àpìlì yẹn ti wà ní bẹ́ẹ̀sì èyàn ti fẹ́ ṣe kí ni èyàn lè kọ́ àwọn àpìlì sàrà ń àwọn kọ́ńdọ̀ àdé ń ṣe kí ni kan aláwọ̀ understand now ọwọ́ ṣe zìnà ṣẹ̀ríà ti nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà tó ọba fẹ́ obìnrin tó ọ̀fẹ́ lọ́lọ́mọge ọlọ́pàá náà ní kí wọ́n sọ yọ ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ agbárí o tó o bá fẹ́ obìnrin nu ṣẹ̀ríà tó o dàrú pé obìnrin yìí ọmọge ni kì í lọlé ọkọ rí kò wá sọ fọ́ lójú ọ̀nà pé ah àfà nígbà tí n ti gbọ́ ìsìlámù yìí mo ti ṣe jà ìlérí o irú ọ̀tọ́ bá nípa jẹ́pọ̀ gbọ́ ìsìlámù yìí kò nídìí kó o tú àṣírí ọmọ ìyá rẹ o ò bù láṣìírí ṣùgbọ́n tí wọ́n bá ní ah èmi láyé ọ̀dọ̀ ìwé gbọ́ gbọ́ ìsìlámù rẹ yé nìyẹn torí bọ́lá ọ̀rọ̀ ọ̀gẹ́ fúnra ẹ̀gẹ́ ìpéyàn bá ti ṣe ṣáájú kódà fún báwọn tó wá forí dì nìkan ọlọ́run tó change àwọn aburú rẹ̀ sí dáadáa fún ẹ lọ́sọ̀ fún ibùdó kẹfì wùláìkà ìbádìrú lọ́wọ́ ṣèyí àti hasanat ibùdó kẹfì kó àwọn àdìsù alẹ́ rẹ̀ tí ìyàbá jẹ́ pé òtún gbọ́ fúlàmù yẹn ó ṣe zìnà ọ̀dàlẹ̀ ọ̀tà tẹ́tẹ́ tẹ́tẹ́ rẹ̀ wọ́n bọ̀ sọ di dáadáa zìnà rẹ̀ wọ́n bọ̀ sọ di dáadáa gbogbo aburú rẹ̀ wọ́n bọ̀ sọ di dáadáa torí pé àyìnbàkan ló ti ṣe ìgbà bí ẹ̀rọ ọ̀tà burúkú mẹ́gbọ́gbọ̀ fúlàmù yẹn kò ní ìdíkọ́ pẹ̀lú ẹ̀sìn ah ìṣe ọmọ ọ̀ọ́fẹ́ náà ni ọ̀fẹ́ ni ṣùgbọ́n ní ìsìn ìwọ wá ìfẹ́ ti pé ọlọ́mọdéle tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ ní ìsìn fún ọ ẹ wá délẹ̀ wá rí pé kí ni o ó ti ọba ní virgin o lè torí ẹ̀kọ́ lẹ́nu ṣẹ̀ríà pé a ah, subhanallah ní tí mo sọ máa rù lé lórí rèé ní máa lọ léyìn tàbí bẹ́ẹ̀ kọ́ pé máa rù rẹ ẹ mo dé kù ṣé ẹ̀kọ́ lọ ṣẹ̀ríà nílẹ̀ yìí mo ti kọ́ sọ̀rọ̀ àyè pé tó ẹ pé ẹni yẹn nígbà tí o gbọ́ nǹkan yé ni àbá burú àbí ọ̀nà tó sábà tó sàlàyé fún ọ ìwọ náà ti kó o ṣe kí ni o kó o bọ́ ọmọ ìyá rẹ láṣìírí sẹ́mọ̀ sẹ́rí àníjà sálàmù Aisha nìkan lọ́gbẹ́ bá jẹ́ níyàwó tó fẹ́ ṣùgbọ́n bá báyìí nígbà tó fi níbi tí sẹ́rí àkàkí zìnà kọ́mọ̀ fà kí àwùjọ wa dé sẹ́rí àtúfò tó o bá fẹ́ obìnrin tó bá ṣe zìnà gan tí o sọ ó lè torí ẹ̀kọ́ ṣèdá kọ́kọ́ kọ́kọ́ nínú alọ́lé yìí ní tí mo torí wọ́n ti wọ́n wọ ọjà ní tẹ́sílì wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n sáǹpù wọ́n wọ́n wọ́n wọ́n ti fi wọ́n ti sí gọ́ọ̀mù rẹ̀ kúrò lẹ́tà kan sẹ́ndì sí mi tó yẹ kí n já nǹkan mi ẹnìkan bí a bá ń já torí ẹ̀kọ́ òun ẹ̀ máa mú lẹ́tà yín lọ òun ọ̀fẹ́ mọ́ o lè tẹ́lẹ̀ ló ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn ọkùnrin àtẹ̀yìn ti ká bẹ̀rù ọlọ́run ni tí wọ́n fẹ́ ó tọ́lá jẹ́ pé obìnrin èèyàn lè tètè mà tó ti ṣèṣìn rí ṣèdálẹ́ mi ọlọ́run náà ti ṣèṣìn rí àwọn ọmọ tó ti fún lórí náà ti sẹ́yìn gan tó tún wà láwọn àjọ ọlọ́run tó tún rán kákẹ́ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n bàtà bàbá ọlọ́run tó lọ́pàá nípa àti lọ́gẹ́ nìyẹn o ìṣọ́hùn sínú ọmọ tẹlẹ̀ sínú ọmọ tẹlẹ̀ àwùjọ nínú ẹni gbogbo àbá àti bá ń pèpè lọ síbi tàbá rúj wà lọ́ọ̀yọ̀ orí ibú wọn pọ̀ dẹ́gbẹ̀dà kìámà wà lọ́ọ̀yọ̀ ìbò fọlọ́ ìṣẹ̀lẹ̀rì orí ibú wọn yọ pọ̀ dẹ́gbẹ̀dà kìámà tó gbogbo àwọn tó bá ti tàbá rúj látọ̀rọ̀ tàbá rúj tí sì náà ń ṣẹlẹ̀ gbogbo ẹgbẹ́ tó pèpè lọ síbi tàbá rúj yẹn yóò ní ẹ̀kọ́ ìjọba ìjọ gbẹ̀dà kìámà láì wà rújú látọ̀rọ̀ pọ́bìnrin ti ọ̀tọ̀ rẹ̀ lẹ̀ ó ṣe bá wọ ọkùnrin tó rí ó wo ah sisters àwọn ẹ̀ka níta tó ń bá yóò rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ àdánwò padà fẹlẹ̀ yóò rí pé ah ẹ̀mọ ọ̀gbọ̀dọ̀ fún mo fẹ́ bẹ̀rẹ̀ lóyún lé wọ́n fẹ́ yún ni o. abúlé kejì wà nìyẹn ìjọ àbúlé hamlin ìmọ̀ sáré àbí ìmọ̀ pa ọmọ ẹ̀ máa ń ṣẹlẹ̀ látara tabarij ẹjọ́ máa dé o ní ìsìn obìnrin tó ń síra rẹ̀ náà o ìwọ́gẹ́tọ́ pọ̀ fẹ́ ṣe sì lọ́gẹ́ tẹ́lẹ̀ di ọ̀tàndínlọ́sẹ̀ ní ìdẹ́sọ̀bì lọ́lọ́dọ̀ wa tẹ́tà brass àwọn ọmọ burúkú tọ́lọ́mọ́ kárì ní kíláàsì náìtì nǹkan kẹ́yìn àbúrò tọ́lọ́mọ́ kárì náìtì tọ́lọ́mọ́ kárì dáadáa. ilé ọwọ́ rẹ̀ ọmọ ẹ̀wọ́ rẹ̀ àwọn brass bí wọn ní kíláàsì rẹ̀ àbẹ́kẹ́ ọkọ̀ tóbi wọ́n kàwé ní o látara fọmọ yẹn ọmọ obìnrin kó so múra yẹn bẹ́ẹ̀ yẹn sẹ́mà káyọ̀ màláyé ní sùpẹ́tẹ̀ pé kápọ́ọ̀tì obìnrin lẹ́ẹ̀sì gan nǹkan tó bá ti lẹ́nu dáadáa tó sì níwọ̀n bàbá bí torí bí kámẹ́rà ansẹ̀tì kan tó sì mọ bá tó ń bẹ́ẹ̀ mọ ìwọ náà kí ara bẹ́ẹ̀ kan ni ọkọ̀ àbí ansẹ̀tì kan tẹ́ pé ọkẹ̀ lẹ́nu ìwé náà káwọn ọ̀tẹ̀ mọ ẹ̀yà píkítọ̀ pé kàwé náà ọ̀pọ̀lọpọ̀ wọn pé wọ́n bu àṣẹ títí wa ṣáṣá gidi kámẹ́rà kìíní kan yóò bá méjì kan wọ́n bá dé kíni wọ́n súnmọ́ra wọn. sọ̀rọ̀ tàbí jù ní ẹ láti bẹ̀ ó ti dé kíni sista everything you know tí àwọn tó bá ìwọ náà mọ̀ tó wá dé tó dé ọ̀wà change your goal ẹgbẹ́ ọmọ Amẹ́ríkà ni ọ́ they can you imagine they can sing what I'm trying to say is that I want you to understand that I yà á ti di ọmọ Amẹ́ríkà. wọ́n wá ń bára wọn ṣe mọ̀lá ábà wọ́n rò má sara wọn tí ọ̀nà ìṣètò náà ti lẹ́gùn kan ara wọn wá gbé mọ́ wọ́n wá ṣe kí ni wọ́n wá pọ̀ kíláàsì rẹ̀ àwọn wá ń tẹ̀lé ra wọn lọ iwájú central mosque tiwa nínú ìbò kàtà wà bẹ́ẹ̀ wọ́n wá lọ bára wọn ṣèṣì náà nígbà táwọn kíláàsì wọn rí wọn wọ́n na ṣéke sí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ á ah, àbọ̀ ẹgbẹ́ bọ́lá náà ẹ wò ó ti dìdàkudà lápá obìnrin àbájáde yóò èèyàn ọmọ gúnlẹ̀ ẹ̀bẹ̀ kan ní oṣù bọ́ọ̀dá nínú ìkálóbìnrin yọ̀bá múra burúkú bọ́ọ̀dá zìnà yọ̀bá tí wọ́n ṣẹlẹ̀ jọ yẹn tí wọ́n wá sọ̀rọ̀ báyìí ìsìn tí àti ẹgbẹ́ tó fèsì náà báwọn kì í ṣe pẹ́sì náà tí mo fẹ́ fẹ́yàwó ló ṣe kì í ṣe pẹ́sì náà tó tó tó ọmọ ìbáwọ̀ kì í ṣe pọ́sọ̀ títí bàrẹ̀ tó fẹ́ fẹ́ àtàwọn tàbá ní jù ló àṣà ti rẹ o nígbà wọn àṣà ti ẹ̀tàn kọ́ ara rẹ̀ gbé wọn wọ́n lè máa ń ṣara wọn ara rẹ̀ gbé kí ni wọ́n bára wọn fèsì náà tó bá bẹ̀rẹ̀ pé ọwọ́ ẹ̀ka tọ́ra ara sọ́mọ ọmọ sì ní kọ́ọ́n fàyàkù ọwọ́ lórí ojúmọ́ kí náà tẹ̀lẹ̀ jẹ̀ náà ìjì abúlé hamlin lọ́yọ̀ọ́nù dànù <clears throat> abara wọn ń lọ tẹ̀lẹ̀ jẹ́mọ́ ní abara kí ni o bàbá roj aburú ẹlẹ́ẹ̀kejì nìyẹn sẹ́ǹtì làákà ìdè lọ jẹ́mọ́. aburú ẹlẹ́ẹ̀kẹta òun ni kẹ́kọ̀ọ́ tó ọ̀làdì zina àwọn ọmọ zina àwọn ọmọ àlè wọn wà pẹ̀lú àwùjọ. ètò wọn á gbẹ́gbẹ́ bá wọn fẹ́ oyún fẹ́ tẹ́ tẹ́lẹ̀ tí wọn láti di tó ní ọ̀sẹ̀. àyíká ìdí ẹ̀kọ́ ǹdàpá òbí obìnrin kan ah, ọmọ tí ń tutọ́ nǹkan kan náà ń tẹ̀lé fi ọgbẹ́ àdájì mo ṣe mistake school ní nǹkan kan ah sáwọn ọ̀sẹ̀ yìí ọmọ bàbá akíní tẹ́tẹ́ níjọ́ ni ó kú ni ó jọ̀sẹ̀ yí àtẹ́kọ̀bẹ́yà lẹ́yìn àti túnra rẹ̀ wọ́n ti ta lọ kí sísà kan lọ́nà owó dé nìbàdàn bíbá yìí lẹ́yìn àwọn wáárẹ̀ àwọn lọ kí sísà yẹn ọjọ́ kan náà sùdẹ́ǹtì wa ni lẹ́gbẹ̀ẹ́ lóyún ọ̀dà wọ́n sì ara gbókò ọmọbìnrin kan dé níjọ ọdún kí ló ń fẹ́rẹ̀ gan kan bá níbi ọmọ yẹn sẹ́yún òun lè kéde lóòjọ́ bá lọ. báyìí ìlú àbájọ́ bàbá ọ̀rẹ́ ẹni pé ọmọ tẹ̀lé ọlọ́run yunifásitì dábì máa lọ jọ́sọ̀rọ̀ ọlọ́pàá òbí ọ́ ni lọ́sẹ̀ ọmọ àwọn àti níjẹ́ orí sọ́tọ́ ó ṣe kí ni o okú kó ṣe ẹ̀bí kí n máa tọ́ ọmọ ìdí bàbá ọ̀sẹ̀ mi lọ́rùn gbogbo lọ. bẹ́ẹ̀ ni ìsàtẹ̀ rìsọ́ọ̀t ó bá bàrà fún ilẹ̀ irú ọmọ tẹ́bí ẹni ìsìn sọmọ sọmọ aláàjì ni ọmọ kí nìyẹn ọmọ zina. ayé ọ̀bí ẹ̀kọ́ ẹrú náà aburú yẹn aburú mi nìyẹn àwọn àwòládùsùn náà máa pọ̀. nínú àwọn nǹkan míì táwọn bá tún àtàkì máa afárá tàbá rúùt ó tún lè ta kọjá sí pé ọkùnrin tí ọmọ abá obìnrin kan sọ̀rẹ́kìn àwọn obìnrin àwọn ọkùnrin tí ó pọ̀ ni ẹ wà nínú abẹ́kẹ́ ní olówó lówó ń bẹ̀. bọ́lá pẹ̀lẹ́sì obìnrin ẹ̀rọ kan ọ wà láàrin ní ọkùnrin mẹ́ta wà ń bẹ̀ ó burúkú ó tọ́jú ó ó ń ó ń ó ń kálukú sáà ń wò. èmi ọmọ ah, yìí ò gbọ́dọ̀ lọ ọmọ ilé gidi èmi ṣe nàwárí tù kódà wọn jẹ ọ̀sẹ̀ kéèsì kẹta àwọn àjẹnú gẹ́gẹ́ fọlá wọn gẹ wọn jà àwọn àjẹnú gẹ́gẹ́. sọ́dọ̀ wọ́n bá wọ́n pé ìdùnnú sáà sára yìí nínú ìsìn ọmọ ìkẹ́ ọ̀lẹ́ mọ́ sọ ọmọ bẹ́ẹ̀ sàrà tó fẹ́ẹ̀ kìí mọ́ bá àbí yàrá àwọn ẹbí yìí ṣùkú kọ́ ọjà tó kò tó mi torí pé ń ta ń sọ̀rọ̀ àbí Yusuf ti ládàá nìyẹn níbi tó ń pa àwọn èèyàn jẹ́ ní tàbárù jù. lẹ́yìn tó ní gbọ́ látọ̀ ọ̀rọ̀ ìdílé wọ́n wà nígbà ìmọ̀lẹ́ ọkùnrin òun náà bọ́bẹ̀rẹ̀ kan sùn. wọ́n kọ́ yẹ pẹrẹ pàṣínàtì obìnrin yẹn máàlù tó yẹ kó gbà kò gbà ìjì tó yẹ kókó bá àwọn òbí rẹ̀ kò kó wọn bá. yóò àdé kí ni àìmọ̀ àwọn ọkùnrin lórí obìnrin nìkan aláburú mi tó nìyẹn. aláburú mi kí ni kí ni wọ́n bí làyà ìtìjú kò sì ìtìtì ti àárẹ̀ lónìí ní ìsìn wà ní àwọn òtìjú máa ń kẹrọ kí àtòbí máa dìbára wọn ní títì máa ṣe kinní kan kí ló ń gbàgbé kí ẹni yẹn ò lè kóra ró tóró bí ibò nígbà wà lẹ́yìn lónìí lónìí tí mo wọ mọ́tò ntọ́jọ́ bẹ́ẹ̀ kan tẹ̀lé ní mọ́tò rẹ̀ àwọn ọmọ kan tẹ̀gbọ́tà búrò wọn àwọn ọmọ kéékèèké ni bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ secondary school ni wọ́n ìka ara lóbi scarf ni wọ́n ìkó òtí ẹ̀ lóhùn kankan ìkànjẹ́ zainabu ìkànjẹ́ rẹ̀ mọ́kànlá báwọn ọmọ yẹn sọ̀rọ̀ ẹ̀gbẹ́ mi lọ́dọ̀ kò sí báyìí ń tẹ̀ sí ọba ara ọdẹ akílẹ̀ ẹ̀rẹ́ nìkan mọ̀ ya súnmọ́ gbé ẹ̀ ń tọ́wọlé náà tọ́ọ̀dù kan tara súnmọ́ mùsùlùmí yóò bọ́ọ̀lù ẹ̀fà àrùn ti ń gbà pépé mi kàtí àbá àtàwọn ayé mùsùlùmí ní ọ̀rọ̀ nǹkan fọ́ ka ọmọ ọlọ́mọ láì máa fọ́ ọ̀rọ̀ pé ìwọ náà sọ ọmọ tó ṣẹlẹ̀ sí ọ bó o ṣe múra ọ̀ dáa máa kọ́ bẹ̀rẹ̀ kìlọ̀ mo fura pé mùsùlùmí náà méjì torí kan ní wọn ara wíṣíkà ìkejì òwe kankan ìwé kan ní rọ́tà ìka ní zainab tí ìwọ náà wo bó o ṣe múra ní ìsìn lọ́jọ́ bẹ́ẹ̀ yọ ọmọ fọ́ kàn gbá yàgbé máa múra dáadáa ó làlùbáríkà ó mọ̀ sáà ara bá sọ̀rọ̀ ìtọ́kọ́ wò nígbà àkọ́kọ́ ní kàtà ti gbé à ọbẹ̀ ó rà àfọ́kà kábíyì bàbá kan lẹ́yìn nígbà ìyárí ti ti ẹgbẹ́ rẹ̀ rí náà látara bàbá rìjù àwọn kò sí rìjù náà tí ọ̀pá ọjà ọjọ́ ìlú àyàkọ́lá àbí àyàwó lórí iná ọjọ́ ìgbà yìí tó ọ̀rọ̀ tìbí tìbí lónìí rẹ̀ ọ̀pẹ nìyẹn náà kò sí kálukú ọmọ ọgbọ́n ló fi ẹ kó sọ̀rọ̀ ọgbọ́n ló fi ẹ kó rí ha kálukú ọmọ ẹrí everything kọ̀lá títí ìdílé àbàrà bẹ́ẹ̀ kéde tàbárù ìtìjú àwọn àbáyé bẹ́ẹ̀ kéde ara burú tí tàbárù dùn kó ka àwùjọ òun ni kéde kí látò lè hàyà ìtìjú mẹ́ńbẹ́. ẹlẹ́gbẹ̀ẹ́ kẹrin òun ni kéde àtàdáwúrú fíl àkàlàk àtàdáwúrú fíl àkàlàk ìyẹn bẹ́ẹ̀ kéde degeneration àbí declination àbí decadence in moral ìwà àwọn ìwà àtọ̀jọ́wà ìsìláàmù àwọn ìwà ẹlẹ́yìn ọwọ́ àdìgbé kí ni tàdáwùrù wa ń ba ìyẹpẹrẹ ìjólọ́lẹ̀ ọwọ́ ń bá kí ni àwọn ìwà abẹ́yìn. ara àwọn abúrúkú àtàbárù tó fà láwùjọ wa lé látọ̀rọ̀ ẹ̀sìn nínú wa ìsìláàm tí ọba ìkọ́bọ̀rọ̀ ìtìjú lọ́pọ̀ àwọn tó mú jẹ́nẹ́rà pé kí ni àtàdáwùrù fìlàkìlà àwọn ìwà àtàjọ́wà abẹ́yìn ó ń jọ ẹ̀dá àtàbárù nínú ṣẹ̀ríà ìsìláàm tó bá fẹ́ fẹ́ obìnrin gan ọ̀fẹ́ fẹ́ sísà wà lọ́wọ́ ní bó ti ṣe kìtìbà tọ́lá lọ́kọ̀ tíra tí mo fúnra rúùs tíra yẹn mo kà fún mo kà díẹ̀ yẹn pọ̀ díẹ̀ tẹ́sí bọ́ bá ń kà wà láyé ó sì máa ọmọ wa sexually disturbed ìwọ tí mi ká rẹ̀ bàtí sùnmọ́ bàtà tẹ̀tẹ̀ náà tọ́lá kẹ̀kẹ́ kà sáwọn ẹrù ló pọ̀ àfa yẹn gbìyànjú pọ̀ bí ìgbà tó yọ ọmọ gbé wá àfa yẹn sọ mi mọ̀kọ́ òun mọ̀ mọ̀ ṣe nítorí àwọn tọ́lù táwọn onímọ̀ sex education pé ti Islam àfa yẹn padà ṣàlàyé ẹ̀gẹ́ pé èèyàn gbọ́ yẹn pọ̀ tíra yẹn kọ́ ìmẹ́lẹ̀ àwọn àfa rẹ̀ bẹ́ẹ̀ ìwọ bá bá bẹ́ẹ̀ obìnrin ọyẹ kóbìnrin oṣù ẹ̀kọ́ ní kí náà lójú rẹ ọyẹ kí bó ṣe lọ àbó tiẹ̀ àdúgbò sẹ́ni àdúgbò ṣe kí tìbà kẹ́ni tẹ́lẹ̀ kẹ́ni sísà pé àǹsà àwọn ayẹ́kùn sísà nǹkan ọba òní kẹ́ni kan gàgà máa bá ní sùn ṣùgbọ́n ìdúró pọ̀ sùkú ìjùmọ́ èèyàn kẹ́ni pàdé jọ́tẹ́ ní obìnrin ó dé gán ní ìṣẹ̀lẹ̀ Islam ká túbọ̀ kankan yóò kèé ṣe haramu òun ni kí sísà kó rí brọ́dà kó sì ní lọ́gbà náà ṣùgbọ́n obìnrin yẹn àwọn àbá àti sọ́ọ̀lì lọ́ba ọkùnrin àbí olùlọ́ba àwọn àbá sọ̀rọ̀ méjì lórí ẹ̀ àwọn ọ̀kan ni pé ọ̀dà torí àwọn náà lọ́pàá àmì ọkùnrin nínú ìdóhùn náà gbọ́ ìsìlámù yìí dé dábẹ́ nípa ọlọ́run ni kò gbọ́ ìsìlámù yìí àbọ̀ lára kàdé rẹ̀ àwọn ọ̀lẹ́mọ lẹ́tì bọ́dà yẹn kéde pé olówó náà torí pé ọ̀kẹ́ gbọ́ ìsìlámù yìí lọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ o sísá abọ́gá fi sùlùgù ṣó rẹ̀ sí ọ̀rẹ́ àti sísá yẹn rà tó dágbà ṣogbọ́n lọ́ fún mi o níbi kọ́ ọmọ sọ káàkiri tó bí bá nífẹ̀ẹ́ ọkùnrin náà báwa náà ṣe máa ń rà àwọn sísá táfẹ́ rẹ kúlẹ̀ pé ah nfa sísá yìí wà lẹ́mọ nífẹ̀ẹ́ rẹ pọ̀ kó tó fi bọ́dà ní ìgẹ́ tó bá rí pé àáfà àtẹ́fẹ́ kò súnmọ́ àáfà ẹgbẹ̀wò àníyàn bẹ lórí ẹ̀ àníyàn ti bẹ lórí ẹ̀ àníyàn ti fà yẹn ní ojú ọlọ́run jẹ́ sísá yóò gbà fún mi o bí sọ máa ń ṣẹlẹ̀ táwa lọ́mọ̀tẹ̀ báwọn sísá náà wọ́n lọ́wọ́ máa ń ṣẹlẹ̀ dáadáa tí sísá ìnira gbà ní brọ́dà ṣùgbọ́n torí pé ṣẹ̀ríà ó ní bó ṣe gbé kalẹ̀ alábà àbọ̀ pa tàbárùjù nìyẹn o ibi tí ọ̀rọ̀ ti á jẹ́ sí tàbárùjù bá sísá kẹ́lẹ́ lọ kù bá brọ́dà bí in fact I really love you I can die because of you you are the sugar of my tea you are the honey of my tea you are the gas. wàá náà wà á síbò pàtíkúlà náà fún tẹ̀sí tí ẹ̀rọ ìléwọ́ ìsìdé ní ìsìn àìmọye abúlé àwọn èèyàn ti ẹ̀rọ ìléwọ́ ìsìn. ẹlòmíì ó tẹ̀sí obìnrin kò ní lè sùn mọ́jú mọ́ pé eh, eh, by by one o'clock in the night when I was reading my book I could I could not be able to understand the book because I was thinking of you when I woke up I think I should text message because you are the clinic of my ọkùnrin yẹn lọ́ba fífẹ́ mi ló tó báyìí lọ irọ́ náà sì ni o irọ́ ni o látara rẹ̀ torí pé kò fi bíbí kò fẹ́ ọ̀rọ̀ Islam ìwà àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ kéde oúnjẹ lọ́ọ̀lẹ̀ nínú ìgbà wípé kí ni o gbogbo nǹkan ṣẹlẹ̀ Islam tí tàbá olùdìbò àti ẹgbẹ́ gbígbà àwọn èèyàn kò sí alùpùpù fọ̀sọ̀ wọn kálukú òṣèké ní ẹ̀rí àwọn ìwà tí Islam kọ wa yóò máa jó lọlẹ̀ ní yẹn láti àtàdáwí filaklak. <clears throat> àwọn ọ̀sán àwọn ọ̀sán ẹgbẹ́ kí ni o látara tàbárùjù yìí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ pọ́ǹtì dáadáa ẹ̀ẹ́mẹ̀rí kí ni riabu kúwàtí zakiro wà zihìn repentive memory kò ní síná ẹ̀ẹ́dẹ̀gbẹ́ntì yìí mo látara ara orí ibú tàbárùjù nǹkan bá nàìjíríà àti gbogbo àgbáyé bẹ́ẹ̀ bá lọ́pọ̀ ẹnìkan fast food ọ̀tí ní ẹgbẹ́ bá yẹ̀ pé ẹ̀ẹ́mẹ́ta àkàrà wa jẹ wà láì torí pé wọ́n kọ́ ẹnìkan ní ilé wọn ṣe lẹ́jọ́ wọn à ń ṣe kọ́ọ̀sì wọ́n ti kọ́ ní nǹkan kan dákọ̀ wọ́n ti gbé jáde oṣù páàsì wọn gba bí lẹ́yìn tí lẹ́yìn oṣù ṣe kí ní ọ̀rọ̀ ní kọ̀ọ̀kan wọ́n ti àwòkọ́ ọmọ ìgbà àwọn ọmọ ìkọ̀ọ̀kan màá bí ẹgbẹ́ ní first class kárí ẹ̀ bá ní first class bẹ́ first class wọ́n ní kí ni sociology I will now ask you have you memorized encyclopedia of sociology and encyclopedia of Islam òun ni Quran ọmọ ọdún méje akúrà ní sòrí lónìí ọmọ ọdún méje ìwọ́n kẹ̀sẹ̀ rí nínú kẹ́kẹ́ tó kọ́ tó sì ká sẹ́yìn tó bá tẹ̀sán àmì tó bá bí ọ gan olùwé lè sọ́mọ gan ọgbà fọ́fúlá. wọ́n sọ fún mi àdìs ìmáàmù Bukhari ìmáàmù Bukhari rẹ̀ àdìs ẹni kí ni six hundred thousand àdìs. náà àfààní ni a àlùmọ̀ tẹ́lifà pẹ̀lú àwọn different chains of narration sọ̀hí ìwọ́ wọ́n tẹ̀ kì í mọ́ ha ètò lọ́láàfíà bẹ́ẹ̀ ètò ọ̀làláàfíà bẹ́ẹ̀. Sheikh Albani wọn lè bàtọ̀ kí lọ kí ló ń bẹ lórí tiwa ní ìfipá àtòrí ẹ̀ pé professor kìnìkan professor kìnìkan kí ni bá professor lórí sẹ́tòrí átíkù kan bíi four hundred kìnìkan pages. àwọn ọ̀fà ibùdó tó ní ọ̀fà táwọn ènìyàn thirty eight volumes kí lè fẹ́ fún ibùdó tó ní yà. sábì ìbá rí ibùdó kọ̀lá ní fifteen volumes kí lè fẹ́ fún ẹ fún ní pro medical professor àbí àbí professor s kí lè fẹ́ fún ibùdó kọ̀lá ní. ilé wọn sọ pé látọ̀ tàbá rúbíà ìjọ wa wà láì repetitive memory ò sí mọ́ lọ títí kí náà rí asọ́rí mọ́ lónìí ìmáàmù Ṣafi'i rahimahullah nínú àwọn tó ní kúwọ́tù zákìrọ̀ ni ìmáàmù Ṣafi'i wọ́n rẹ̀ tí alágbé kalẹ̀ ìmáàmù Ṣafi'i ṣe ń bá àtúnṣe wọn lé lọ́jà tó bá bí ọjà láì ní ìsìn tó bá ara mú kíá àti alẹ́kọ̀ọ́ tí a rí àti àìmọ̀ dáagẹ̀ tí àìmọ̀ dáagẹ̀ ìmáàmù Ṣafi'i kí ni owó tí a fẹ́ ìmáàmù Ṣafi'i tí a fẹ́ ìmáàmù Màlìkì ọmọ ìmẹ̀yẹ ọdún kọ́mú àtàjọ Ṣafi'i kí Ah! ìmàlìkì ní dẹ́sẹ̀ ọ̀họ́ àtúmọ̀ sọ mo ní tíra àbẹ́lẹ́ lọ́sọ̀ ìtàn ìmáàmù màlìkì wọ́n ní pé ó bọ́ fún màlìkì ṣàrọ́fà ayọ̀kúnà ṣàfihàn yí tọ̀ níbàbù ó bọ́ fún màlìkì gan tọ́lọ̀ bẹ́ẹ̀ pé ṣàfihàn stúdẹ̀ntì nínú wàkàfà àbí ṣàfihàn ṣàrọ́fà ayọ̀kúnà màlìkún ayọ̀kúnà kí ni o ayọ̀kúnà màlìkún ìtàgàn ó bọ́ fún màlìkì wá ní kí ni o òun làpá rẹ̀ torí pé ìgbà yóò bọ́ ọ́kẹ́ à sídẹ̀tì mi ló di mẹ́ta yàrá ọlọ́run lọ́ba àní ẹ̀rọ mẹ́ta ìgbà náà lọ́gbọ́n gbogbo tọ́mọ̀ sídẹ̀tì kan fún ọdún mẹ́ta àfa lọ́gbà mi. ìmáàmù ṣáfi máa bá wà mọ̀lìkì báyìí tí wọ́n mọ̀lìkì báyìí mọ́yọ́ ọdún kó jọ òun bá mọ́ bá akórí láàrin ìṣẹ́jú díẹ̀. ìmáàmù ṣáfi wọ́n rẹ̀ pẹ̀lú rìpẹ́tì mẹ́mórì pọ̀ kí ló wá fẹlẹ̀ ó fẹ́ fìrí ẹsẹ̀ obìnrin níjọ́ kan. ẹsẹ̀ obìnrin kèé ṣe bírẹ̀tì obìnrin lórí o kèé ṣe gbáyé obìnrin o ìgbàlódé jẹ́ ọ̀rọ̀ àpá náà nìkan sáà sáà fi tálẹ́ mi ọmọ ẹ̀wọ̀ sọ́ọ̀kì gan náà kò sì dé ìfẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀tì Islam torí báwọn fẹ́ ìdájọ́ ń bẹ̀rẹ̀ ọ̀kan tiwọn náà ẹlọ́bi ọmọ àfíìsẹ̀ ẹlẹ́jọ kò ní di ẹ̀ta lónìí ẹ̀mọ́ ẹ̀wọ̀ sọ́ọ̀tì mo sọ́ọ̀tì wa ní Islam ta ní kíjà bu wọn wọlé mo ń bọ̀ wá tẹ̀ta síkò bá tó bó ni gbólógbò ní ó bòlá rẹ̀ tí òfin jẹ́ tàbá rújù à ń bọ̀ wá tẹ̀ta síkò bá tó. iná òṣàfì ó ní ẹgbẹ́ obìnrin yìí ó lọ́dọ̀ bí àwọn nǹkan bọ́ sórí ó lọ́dọ̀ àbá rẹ̀ àbá wà pé ah bí ọmọ ń kà láti inú tọ́wá sórí ọba àti pé báwọn gbogbo ẹ̀ bá lọ à wàhálà dé oníṣàkọ́wútú ìláwà kí ìṣú àhífúbí fa àwùṣájání ìlà àtọ́rùkìlì màáfi wà kọ́ lábí análẹ̀ ìlmà nùrùn wà nùrùn lọ́ọ́ ìlà dáadáa sí. dídá ìbámu ṣàfihàn yẹn bẹ́ẹ̀ ìbámu ṣàfihàn pé ó wọ tí kẹ́sẹ̀ pọ́kúnmọ́ náà ó wọ omi tẹ́kí lè ní ohun tó aṣọ bá pọ́lọ́ tó ń fa àwọn ọ̀rẹ́ káwọ̀ orí nǹkan kan sórí mọ́ lónìí. arábìnrin bàbá òrùkù ni ẹ o wàlẹ́ ọ̀rẹ́ kó ni o kè sọ̀rọ̀ ẹni o wàlẹ́ kè sọ̀rọ̀ ẹni. torí pé lónìí ìṣẹ́ra tó kọ́ wa nìyẹn ìyẹn náà àyè tí sàtọ́ iná wa wà bí kéde tá à ń tọ́ ọ̀dọ́ ọmọ ẹnibọ́dì kálukú ìkíláàsì gbọ́n tá à ń sàlàyé wàlẹ́ làwọn fi. ìwọ ni wàá béèrè pé ìwọ tó ń pè wọn náà bu ara rẹ táwọn èèyàn wá ń rí ọ tó ọ̀jẹ̀ kí wọ́n táwọn èèyàn rí ọ tọ́gbé kí ni aburú tara rírí rẹ ó ti jáde wọ́n bẹ̀rẹ̀ pé sọ́lá dá lọ́wọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni àbẹ̀fẹ́ wọn náà dira rẹ̀. ṣùgbọ́n gbẹ́dì sí tó dàbí báyìí pé à ń nínú àwọn òbí pé àwọn náà ti ṣe mọ̀bùníjù islam wọn ẹlẹ́bí ti conclude pé wallahi nínú islam ìní ṣe kọjá abáyìí kò sẹ́ni àfa àbúrò ṣe wá sí láyé lẹ́yìn kí ara lo bẹ́yà bíi aṣọ onífúláwà ní kí n sá ẹgbẹ́ àbí kí ni wáyé tó kù sí àṣọ ọ̀dà inshàlá màá sọmọ aláìsè. so ṣùgbọ́n ọ̀rẹ́ mi ìfẹ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́lẹ́fù láti à àwọn ìbéèrè pẹ̀lú ọ̀bẹ ọlọ́run ọlọ́run mẹ́jẹ̀ kí n kúrò lẹ́lẹ́fù ọlọ́run ṣàánú mi mẹ́jẹ̀ kúrò lẹ́lẹ́fù ọlọ́run mẹ́jẹ̀ kúrò lẹ́lẹ́fù tó bá ti lè ṣẹ́rú àdúrà yẹn ṣàdúrà kọ́ mẹ́rin púrúfù ní ìsìlámù náà ìwọ́n tó tẹ́lẹ̀ ọ̀tí à ìtumọ̀ ọ̀tọ́ fi yẹn àwọn ọ̀tọ̀ ti sà tẹ́lẹ̀ ìdàrà student ní Ìlọrin tí ẹ̀rọ I have more than fifty students ẹ̀sán tó bẹ̀rẹ̀ ibi mi tó jẹ́ kẹ́lẹ́ sí Ìlọrin mọ́ I have a lot of them àwọn ọmọ ẹgbẹ́ wà lọ́ọ̀ látara bíi charity wọn wà lọ́wọ́ bẹ́ẹ̀ improve wọ́n bẹ́ẹ̀ improve fẹ́ẹ́ gbà wà lẹ́yìn kí n ṣe ń tà kọ́ yín ọlọ́run gẹ́lọ́ kẹ̀ sáà yín. àwọn kẹ́kẹ́ ẹgbẹ́ mọ̀bìlì jù ni bá a ṣe kọ́ wọn tó pé àáfà àwọn ìlú ṣe kọjá báwọn. ó fi mọ́ pa ẹ bá sì bá àwọn òdodo oníwọlé ọkàn rẹ̀ òdodo oníwọlé ọkàn rẹ̀ tó ti di ọkàn rẹ̀ pa ọlọ́run tún kọ̀ pánà alákọ̀ ibi ọlọ́run yóò yà di ọkàn pa òdodo oníwọlé láíláí bí àwọn ìtọ́jú bẹ́ẹ̀ ó gbé àwọn gbé gbòòrò síbi ẹnu ọ̀sọ̀rọ̀ ọwọ́ àti pa sójú ọ̀wọ́ náà rẹ̀ ni odò ní wọbẹ níbi kan gbé kí ni ẹwà burú yìí látara tabarruj ó ti gbé kí ni retentive memory kò sí mọ́ ká àǹkan sórí kó dún kò sí mọ́ ká àǹkan sórí kárí kàbẹ́ ìmọ̀mù ìmọ̀lì ìmọ̀mù Bukhari jẹ́ pé wọ́n tẹ̀sẹ̀ àdìsí wọ́n da àdìsí hundred rú chain of narration eléyìí wọ́n gbèsè délé ó ó ti da ọgbẹ́ ẹ̀rù ó ní gbogbo àdìsí tẹ̀ kan kọ̀ correct ọwọ́ ìfẹ̀mú kí ni o ètò correct wa ọ̀dẹ̀ gba everything táwọn ìṣúná mi ti wá wọn lónìí fọlọ́n bá àlejò alákọ̀ọ́ta ni arabu tababuj òun nìyẹn torí pásítọ̀ mi ti ń lọ àwọn pàǹtì tẹ́gbọ̀ ti ti ẹja abala yẹn lẹ̀ <clears throat> abala mi kí wọ́n àwọn nǹkan tó dé káwọn ẹ̀gbọ́n ọmọ ṣe tabaruj abdulmanis abdulmanabi tabaruj kan ná anabi báwọn obìnrin ṣe báyà ó sọ fún wa pé aláìní obìnrin ẹ gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ yín lé ẹ gbọ́dọ̀ mọ́tàlá ìbò tọ́lọ yẹn ẹ̀bọ kí láwọn alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó ń kó aburú bá àwọn èèyàn òun ni kí ni fúl mọ̀fàáhìm àwọn àsìgbọ́ ọdún misconceptions nípa kí ni nípa àlàyé tọ́lọ̀ ọba sọ́nu kùránì àti sunan abiwa Muhammad sallallahu alaihi wasallam, sallam ọlọ́dọ̀ àìpé níta àfẹ́kọ̀ òun ó ṣeré ṣàìtàn òun ẹ̀rẹ́ kí ni ó ń mọ̀ṣẹ̀ tọ́lọ̀ ní oṣù yẹn àsìgbọ́ ẹ̀mẹ́yà àsìgbọ́ làwọn èèyàn wá ń gbọ́ yìí nípa ọ̀rọ̀ Islam káyọ̀ rẹ̀ ìtẹ́ mi náà dúró lórí èdè yàrá àti ọ̀sìn wọn. àtìgbọ́ nípa tó lọ sọ́nù kùránì àti súnà ọ̀n jẹ́ káwọn obìnrin ọmọ sùkà bá rùtù lónìí nínú àwọn aburú táwọn afáàlọ́ fà nìyẹn. aburú nọmba tù gbẹngàn òun ni àlẹ́ ìnáàjì wà kọ́sọ́tù lùkùlù. àlẹ́ ìnáàjì àti kọ́sọ́tù òun pé kọ́kì kéèyàn wà atẹ́t kí ni ọ̀rẹ́ kí ní ìmọ̀ nìsa nìsa wùlà àwọn sọ̀rọ̀ ìyá ẹ̀ṣà ó ní ah mẹ́ńdà làwọn obìnrin o àwọn obìnrin àṣọ nígbà tí àyà ìjáàb tó sọ̀kalẹ̀ báyìí gbogbo wọn kọ́ wọn bẹ̀rẹ̀ sí ní yà àwọn aṣọ àbáyé sẹ́kẹ̀ tó ní àtẹ́ǹdà bu ara wọn àwọn obìnrin àṣọ ọ̀gbìn yẹn ìmánì ń bẹ fún àwọn ìtọ́wọ́ ní kan ti wà lẹ́yìn wọn bẹ̀rẹ̀ ṣe ṣùgbọ́n torí pé ìnáàdù àti kọ́síwọ́bù ìkọlù ìgbẹ́rùgbẹ́rù ìdí ọkàn pa ìlẹ́kọ́kọ́ ọkàn hundred thousand two thousand wa wá àdéhùn títà bẹ́ẹ̀ mi ìgbọ́ lónìí nígbà tí ẹ̀kọ́ bá di sí twenty àwọn ẹlòmíì ni wọ́n ti ka bùrúgùn ọ̀rọ̀ ọ̀mùtà ó ti ka rẹ̀ àrùsọ̀ lè yí náà sótórí ẹ̀yí padà sàdéhùn àdéhùn kan náà sàdéhùn kan wá bá nàbí nìkan wá bá nàbí láti inú òkú ànábì àwọn sí ìfàsọ́lẹ̀ àdéhùn làtẹ́gbọ̀ mọ́mọ́ bínú wọ́n tó padà wá àdéhùn làtẹ́gbọ̀ mọ́mọ́ bínú ọ̀wọ́n tó gbọ́nù fèsì ìsìláàmù tiẹ̀ sàdéhùn kan nìwọ̀n wà òun ni ká sì payá ọkàn wa ká wo ẹ̀rí láti inú Quran láti inú súnà pẹ̀lú àníyàn pa afẹ́ ṣe èyí tá àbá wá sí ìrí ṣe wà láì kánà jẹ́ kọ́mọ bàwà ní jẹ́ kápẹ̀ pé ìyìn tí ì ṣe nǹkan ẹni kéde tó tó wá máa rí pé kí ni ó ìyìn ní ṣe kọjá àbí tí mo wà yìí tí ẹ̀ pé are two different things ọ̀tọ̀ ni pé ìmọ̀gàn gánà pé ah, wà lọ like me sin I know a sister ó ra àwọn ìjáàbù tó pọ̀ nígbà wọn ni kó dé ọ̀dọ̀ ayélujára ìlọrin yóò gbọ́n gbọ̀n kan yín gbọ̀n kan yín gbọ̀n kan yín gbọ̀n ó sì làwọn ìjábọ̀ bá lò ó sì délé nígbà tó dọ̀ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ṣe kí ni o wọ́n sì bá gbogbo ìjáàbò ẹ̀ ẹ̀yọ kan pé lóra látòlí ìgbọ́ àwọn òní ọmọ bòó ara máa ń lo kí ni o kó sì máa laṣọ ní fúláwà rẹ jẹjẹ ẹgbẹ́ mi sìn tọ́ba tí wọ́n lọrin yóò lo ìjáàbò tọ́ba dẹ́kù yóò lo fúláwà. sọ definitely ó ti gbọ́ nǹkan tó bá ṣe yé ṣùgbọ́n mo rẹ̀ ń bàjẹ́ pé ìwọ náà ìgbà orí kò máa ṣe nígbà máa wọlé àtọ́kọ́ ẹgbẹ́ ọ̀dọ̀ kẹlẹ́ pé yóò takú lójú kan o wọ́n lè lọ yóò ti ẹ̀sùn sí ìmáàdù ni yóò ti di ọ̀kan pa kò sí tó lè sọ lẹ́yìn kí n wọ àkàrà kí n sì wá bọ̀rọ̀ kékeré tí màá lò sí ìyìn lò kọjá bá ń sùlá ìfẹ́ gbọ́ pé ẹnìkan sọ̀rọ̀ kí nìkan fún mi ò ìfẹ́ gbọ́ o látara àlẹ́ ìmáàdù wà ọ́sùwà tó lè kò lò wọ́n dáhùn ẹ̀mọ́ ṣìkàbá road nọ́mbà tún nìyẹn. nọ́mbà tírì òun ni hurúurú kẹtírọ́tù nìfà bíjà mẹ́lì yìí ná ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin they are deceived with their beauty ẹlòmíì gba ẹ̀tàn jẹ pẹ̀lú ẹwà rẹ̀ ah, ah èmi ni mo fọ́ ìtò báyìí èmi ọmọ fúnra mi èmi ọmọ lọ́lá èmi ọmọ lára èmi ọmọ lẹ́yẹ èmi ọmọ kìnnì kan èmi bọ́lá ti dúró bọ́lá kìnnì yóò máa gbé tó ń báyìí lòun àmọ́ bo gbàrú òun ah ó burú gan àwọn afọwọ́ fún ẹni bẹ́ẹ̀ pé kí ni o onítàn tó rò pé òun wà lọ́ọ̀yà òun kankan o ti ń sọ ọ̀jẹ̀ nù pé ah, èmi kódà bàbá rẹ̀ ní ìbọn mọ àìní èsì sà fẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí lónìí court and this is a very beautiful sister indeed ìwọ ọmọ tó dáa tó báyìí lọ́wọ́ àdìpọ̀ ń bojú ẹ̀kọ́ ni wọ́n náà tó máa ta àti fùfú ọmọ tó wà ní yunifásitì ni wọ́n máa tẹ̀kọ́ àti fùfú àwọn tó wà ní ojú ẹ̀kọ́ àti fùfú náà máa ń ta àti káwọn ṣe káwọn kọ́ pé lọ́rìn ìbámu ṣe àti káwọn kọ́ àwọn tó ń ṣe ọ̀ra wà lẹ́yìn tí mo sọ yìí eré ni àrà wọ́n mọ̀ lọ́lé wọn fún lówó oúnjẹ wọn fún lówó oúnjẹ o ẹ̀kọ́ bá dúpẹ́ tọ́nà àbúrò àtàwọn ìjọba lọ́lé tọ́wọ́ bá gbé oúnjẹ wa ìmí ẹ̀sẹ̀ bá lọ́lé mo ló bá gba àwọn ìwé kankan kátó wá rí yanjú díẹ̀ díẹ̀ ẹni tí mo rí ní fífi ṣe nìkan lónìí nífẹ̀ẹ́ alhamdulilayi ramadan. kílódé ló dé ẹ ẹ wàlẹ́ ìlànà ń bẹ̀rù mí jẹ níbi tí mo fẹ́ ń de kó làwọn òbí mi fún òtún ẹni bẹ́ẹ̀ òun gẹ́ wa ni mọ̀tẹ́ kan jẹ àwọn òbí rẹ̀ wọ́n wà lu ẹnu wọn pé ah, ìwọ ọmọ tó dáa báyìí mi ni o mọ̀ borí o mi ni o mọ̀ borí ṣùgbọ́n ìtì ẹ̀fẹ̀ rí ọkọ̀ ojú yẹn tàbí bẹ́ẹ̀ kọ́ ní ìfẹ́ sí ẹ̀rí ọkọ̀ òṣèré yìí. ẹ̀rọ náà wọ́n fi ah, mọ́ dá àná o àwọn ìwé tí wọ́n mọ́ tí mo sọ dáadáa tí mo kú dáadáa tí mo dúdú dáadáa tí mo ń dán adúmọ̀ra dán ah, ẹyin bú kíní gúdú owó òun náà wà dìṣe. àwọn bá ká sọ fúnra ẹni bẹ́ẹ̀ wà lọ ìgbógun tó rò fún fáyìn ọ̀fáyìn kankan ẹ lọ ka tẹ̀sí nínú kẹ̀kẹ́ anábì wa Yusuf aleyhi salatu wa salam. anábì Yusuf ìyàwó ọba nígbà tó pé rò pé kí Yusuf ọba òun ṣe zina àwọn obìnrin tó ń bẹ nílùú wọ́n pẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ ah, ìyàwó ọba ẹ ìyàwó ọba ìkẹyẹ náà burúkú ẹ tọ́ọ̀kì burúkú ọwọ́ ní kọ́mọ ọ̀dọ́ wọn bóun ṣe sì náà ẹ kọ́díṣà bọ́pà àhùbá ìfẹ́ ti bu ẹ̀mí ẹ̀bí nǹkan mi ọwọ́ ní kí ìyàwó ṣe sì náà nígbà wàá gbọ́ fọlá mẹ́tẹ̀ náà bìmọ́ kiri yìí náà à ń sara fi ilé yìí náà wàá tẹ̀lé àwọn náà ṣùkì náà ọwọ́ pé wọ́n pé ókè èmi bí mò ń bá ọkùnrin tó fáyìn tó bá ìgbélé láti jọ yìí tí mo tún lè ṣe sùúrù èyí pé ọwọ́ àpò ìgbà obìnrin yẹn ọwọ́ àpò ọlọ́bẹ̀ẹ́ ó wá ní ká máa gé nǹkan nígbà tó ń tó ń gé nǹkan yẹn ìyàwó ọba imratul aziz ọba àgbáyé aziz ló kọ rẹ̀ ó wá pé ànábì yusuf jáde pé yusuf ó kúrò jà lẹ́yìn ó wá jáde sí wọn. àwọn obìnrin lọ fọlọ mẹrọ àìmẹwù àkùbárùmẹwù wọn kọ fáná ẹgbẹ́ àti wọn lọ ìgbà tí wọn rí ànábì yusuf. àwọn ah, ah mọ́ndà la ẹ lọ lẹ́lẹ́yìn ah fọkọ fọ́ọ̀nà ìdí àwọn náà bí wọ́n ti gé ìka wọn nìyẹn. وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك eléyìí ẹgbẹ́ yẹ màlẹ́kà lẹ́nu ìgbọ́dọ̀ jẹ màlẹ́kà wọ́n ti gé ìka wọn ìwọ sísá tó wà pẹ̀lú ẹwà jẹ́ kí n bí ó béèrè brọ́dà wo ló ti rí ọ rí tó gé kàdé nítorí torí ọ. Inshallah àwọn tó bá ti gẹ́ẹ̀tì áńsà ó kọ́ kó sẹ́ndì ẹ̀ síwájú ó kọ brọ́dà yẹn dìpátẹ́ǹtì ẹ̀ bàbá kọ́ọ̀tì àti àdúgbò tó wà á lè lọ tírèsì ọwọ́ rẹ̀ ètò ìkọlọ́wọ́ ẹ̀ gé. Adébí Yusuf Bọ́ọ̀bíẹ̀lì ló ti gé ọwọ́ tiẹ̀. Inshallah wọ́n mọ́tò ti gba ọtún ìgbàgbé lọ àti ẹ̀kọ́ síwájú Inshallah pọ̀ sí kí lọ tọrọ wọn pọ̀ sí arábí yusuf rẹ bọ́ bẹ́ẹ̀ dínà àà subhanallah kódà àwọn mẹ́rin àrí sọ yìí ẹ wà mẹ́rin bí yusuf báyìí ẹ wà tọ́ bẹ́ẹ̀ tó bí ẹ wọ́n sọ gbogbo ayé ni ibi kẹsí ìdíkọ́ àwọn àdìsí wa gẹ́nu tẹ̀sí rẹ̀ lórí ọ̀rọ̀ anábì yusuf níbi tí yusuf wà fáìndé àwọn obìnrin rí wọ́n ń gé ìka wọn tó ti bẹ́ẹ̀ ìyàwó ọba ní kí yusuf kọ́ wá bẹ́ẹ̀ wọn ṣe sìnà tó ọba bá mi ṣe sìnà ó lẹ̀ wọn ó sì jẹ́ kánà àwọn ẹni yẹpẹrẹ yusuf ní pé rọ́bì síjínú àhábù ìlàjá mímọ̀ tẹ̀dọ̀ ẹ̀rọ náà ní ilé. ilé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó sọ fún mi pé máa lọ gangan ẹ̀wọ̀n àhábù nǹkan mo nífẹ̀ẹ́ sí jù ju tó ní wàá fẹ́ràn ìsìnà lọ ìyìn nífẹ̀ẹ́ ìsìnà o ó sì lẹ̀ ẹ̀wọ̀n pẹ̀lú pé kò ṣe ìsìnà ẹni tó fáìn sani kọ́ wá ṣe ìsìnà sani pé tí o bá ṣe ìsìnà yóò lẹ̀ ẹ̀wọ̀n tó bá ṣe ìsìnà yóò gbowó ó sì fi gbogbo dúkìá ayé lẹ̀ ó sì lẹ̀ ẹ̀wọ̀n pẹ̀lú pé kò ṣe ìsìnà torí ẹni pé kí ni àwọn èèyàn ń wà deceived nítorí ọwọ́ àwọn àtàwọn pọ́ǹsì míì káfàbàlà yẹn lẹ̀ tó ọjọ́ ti ń lọ. abala mi wà ní wípé torí àsìkò lọ́dẹ́ kí ẹ̀dẹ̀ wọn bìnú sí ni torí ọlọ́run torí mọ̀ pé kò ní nìkan very calm ló ń ta bá gbọ́ ló pàtàkì o hmm. kọ́rọ̀ ọ̀pọ̀ kan tá a sọ three hours tá a bá lò wà lẹ́kọ̀ọ́ ń lò èmi tí mo sọ kí n lò ìwọ tó gbọ́ kó lò hmm. òun ni abọ́dé máa lọ́ ìsìn gan ni pé kí gẹ́gẹ́ ní sẹ́ríà Islam kí làwọn bọ̀wábì sẹ́ríà gbé àwọn òṣèwọ̀n kankan àbí àwọn òfin àwọn kankan láti fi jẹ́ ká mọ̀ wípé sẹ́ríà ó kórìíra ọ̀rọ̀ tàbárùjù yìí láti jẹ́ lọ́nà ìpẹ́ ṣẹ̀ríà ọmọ àwọn aburú tí tàbárùjù ọmọ ẹ̀mú dání ṣẹ̀ríà wọn fẹ́ kí ló ó rárá la àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ̀ tí tàbárùjù máa ń yọ jáde ibi tí màá kọ́ fẹ́ kí n lọ ní ìsìn òun pé ní ṣẹ̀ríà Islam obìnrin mùsùlùmí gangan kí ni ṣẹ̀ríà fẹ́ kó bòun ara rẹ̀ afáàkọ́rọ̀ tàbárùjù tàbárùjù tí o gbọ́dọ̀ náà ti tàbárùjù ni ibo ṣẹ̀ríà fẹ́ kó bòun ara rẹ̀ gan-an tí òun jẹ́ tàbá rújù nígbà tó bá kó ń bẹ̀rẹ̀ tán àwọn àwọn tuntun kí ni àwọn ìlàjì àwọn nǹkan ṣẹ́yà àti nígbà bíi àwọn oògùn kọ̀ọ̀kan táwọn náà ìwọ́pá jọ́kìn àti obìnrin náà táwọn mójútó tí tàbá rújù òfin ní kó ibú bá lọ́dọ̀ ọlọ́run tí wọn náà òfin nílẹ̀ kẹ́nà àwọn tí ó máa ṣe tàbá rújù. alákọ̀ọ́kọ́ òun ní gbogbo àtàkọ́kọ́ jẹ́ obe ṣẹ̀rí àkọ́kọ́ ń fẹ́ fún wa ná kí n bẹ̀rẹ̀ látòrí pé a fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀rí ọ̀fẹ́ ká máa dín òun tàbá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ di natural tó ní bá fẹ́ sọ̀rọ̀ tó ní bá fẹ́ bí obìnrin ọmọ o bófì èkó ló fẹ́ sọ ṣe ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó ní bá sọ̀rọ̀ àwọn obìnrin ló sọ̀rọ̀ bọ́lá ti dá wa ẹ̀dùn àbí ohun ọkùnrin ohun lọ kẹ̀kẹ́ bíi kínní ọkùnrin ló wẹ̀ máa kẹ̀ dá o obìnrin èkẹ́ á <clears throat> ti mọ̀ ṣùgbọ́n ìṣòwò ọmọ náà obìnrin bá fẹ́ sọ̀rọ̀ yóò wà déhùn pé àbáwáwá sàwọn ikùn mú tí wọ́n yẹ dó sọ̀rọ̀ nígbà tí wọ́n ń wà lẹ́ẹ̀nìkan sọ fún mi pé brother akẹ́kẹ́ wa ti lecture school kan ó sì gbóhùn sister kan ohun yẹn lásán tó gbọ́ ó ti wà ní problem yìí sister olùsọ̀rọ̀ yẹn náà ẹ jẹ́ kí mo fẹ́ báyìí sáyẹn sọ̀rọ̀ ohun lásán ọ̀rọ̀ lásán lè àfọ́ọ̀tì yẹn àbí ọ̀pọ̀ ẹgbẹ́ ọgbọ́n rẹ̀ kọ́ wà tó wà spoken dáadáa gan pé ah bí sáyẹn fẹ́ sòyìnbó yẹn mo gbádùn ìbò yẹn gan. ọ̀sẹ̀yìn ọ̀gá sọ̀rọ̀ fàlàtà bẹ́hánà bìlọ̀ ọ̀hún fàlàtúmọ̀ lẹ́bi ìfẹ́ ọ̀lbírí náà wàkúnnà ọ̀ọ́lá màrúfà ṣẹlẹ àkọ́kọ́ ọ̀rọ̀ àtàkọjọ obìnrin tá a bá fẹ́ sọ̀rọ̀ ká má di ohun wa lóòótọ́ bíi ìsìn nínú ìwà ìlítìjú àti ìwà ìgbẹ́sí ìyètò òun ní kẹ́ ẹ wá rí obìnrin kọ́mọ̀ ṣe pàtàkàtàkàtàkàtàkàtàkàtà ní táwọn ọkùnrin bá wà ẹ̀sìn ẹ̀kọ́ tẹ́lifíà ní obìnrin tẹ́lifíà tí ó sàhí tí ó lálàáfíà ni. nínú ìwà tí òkú tó òun ní kẹ́ ẹ rí obìnrin kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ láwùjọ kọ́mọ̀ ìlítìjú sọ pé ṣẹ̀ríà ṣẹ̀ríà ò kéèjì àwọn obìnrin ṣẹ̀ríà kéèpé pé kí ni ó ń flẹ́ẹ̀fù àwọn obìnrin ṣẹ̀ríà gẹ́gẹ́ òun ló emancipate wọn from the bondage of slavery ṣèbọn máa ń jẹ obìnrin ọdún tẹ́lẹ̀ ní kí Islam tó dé ṣèbọn máa ń pa ọmọ obìnrin ni ṣèbọn obìnrin wọn àkọlá àwùjọ ṣẹ̀ríà wọ́n sọ ní bẹ́ẹ̀ yẹn tí ìmọ̀ ọ̀dọ́ sọ̀rọ̀ ṣẹ̀rí àbẹ́kú sọ pé wọ́n lè tẹ́ bá rí obìnrin tó bá lẹ́kọ̀ọ́ kódà kọjá àpapọ̀ ẹgbẹ́ ẹ̀kẹ́ jẹ́ pàdé skul gẹ́ tọ́wọ́n mi báwọn báwọn ìlú ẹ̀mẹ́tẹ̀ sọ̀rọ̀ báwọn bá di ẹ lórí kàtọ̀ náà lórí skul wọn pé wàhálà ìyẹn níbi kí abẹ́rẹ́ kẹ́ẹ̀fù bá ọjọ́ àtẹ́mọ̀kẹ́ ti dúpẹ́ ẹ̀gẹ́jẹ́ bẹ́ẹ̀ ni sẹ́gẹ́tì gan ni kèrè pé kí ni o ní táwọn sẹ́yìn wà kiri bẹ́ẹ̀ o mo ní káwọn sọ fọ́tọ̀ kọ́ọ̀fì ẹ̀rẹ́ ṣe kíní kan wàhálà ìbá lẹ̀mọ́ ilá àní ẹ̀fúrasì obìnrin ẹ̀gbọ̀n kì í tẹ́rí bí ààrẹ òtó mùsùlùmí ni o ṣùgbọ́n tẹ́rí bí ààrẹ òjìnà tó ẹ̀fúrasì obìnrin yẹn. pẹ̀lú ọ̀kọ́ kò ní dìjú tẹ́lẹ̀ ṣe báyìí departmental family gathering àyíká court family gathering mo ti sùtà náà ní o òun náà fẹ́ kọ́mọ̀ pé òun náà exist òun náà mọ̀ gbáájú ní ọmọ ẹgbẹ̀yìn báwo wọ́n ṣe ń wò pé òun lọ lọ́tọ̀ ní ń lọ lẹ́sì ẹ ti fira pé obìnrin yẹn ná ẹ́mìnà tàbárù jù mí lára ẹ̀. lóṣù tó bí wọ́n ṣẹlẹ̀ Islam ṣe ní àmọ́ bí wọ́n sọ̀rọ̀ bá a ṣe ṣe program ní ìsìn sísá bàbá bẹ̀rẹ̀ question ó lẹ́tọ̀ọ́ kó sọ̀rọ̀ kán microphone lọ́ba ń bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ kò ní ìgbà ọdún ọdún wọn bí ìṣẹ́ ọdún ọṣẹ́ wájú wa ìdí gbogbo wọn fò kọ́ọ̀sì ẹ̀mẹ́jà para wa jẹ́ ṣé onímọ̀ ní ìjà rẹ̀ bí àti àwọn tàbí lọ ni. tó ah. bá jẹ́ àfà tó ń pèrè gbígbé kí ni táwọn obìnrin náà wà síwájú wá béèrè béèrè ta ló ń sọ bẹ́ẹ̀. tọ́lọ́dúnkàwọn obìnrin kẹ́mọ̀ microphone wájú ká sọ̀rọ̀ tọ́lọ́dúnkàwọn obìnrin kẹ́mọ̀ ṣe lẹ́kṣọ̀ lórí rédíò tọ́lọ́dúnkọ́bìnrin kọ́mọ̀ ṣe kí ni kọ́mọ̀ ṣe lẹ́kṣọ̀ lórí tẹlifíṣàn ẹ̀fúra sílùú àfààyàn yájọ́ ẹ̀ ìlà tàbárùjì ó pè sí tàbárùjì nìyẹn àríṣà yẹ̀bí mọ́lú àríṣù garíṣù ni ó àdìsí náà gbúdọ̀ kàtọ́ tó gbọ́dọ̀ ṣe kútúbà jọ kan ńlọ ń bọ̀ wá ṣe kútúbà obìnrin kẹwàá ṣe kí ni ọmọ ànáwó tó ń mọ́rù á òun mọ́rù tọ́wọ́ ọba àlekẹ́lá tí ò fi tí ò tí ò fi òde sí ọwọ́ fẹ́ ṣe kí ni ọbẹ̀ ọbẹ̀ fòtélé alájẹ́ ah! mi mọ́rù wọ́n ní gbọ́dọ̀ wá ní ah ní tó obìnrin yẹn sọ obìnrin lọ́kọ̀ rẹ ti mọ́rù àdìsí ibrahim ibo ìgbọ́dọ̀ wà ní kalarubawa jẹ́ kí fún ní wẹ́bsáìtì kan wẹ́bsáìtì kan bẹ www.allahakbar.net ní wẹ́bsáìtì yẹn www.allahuakbar.net lọ tẹ́sí ọ̀dà hadisi ní wẹ́bsáìtì yẹn owó láti fẹ́ràn àwọn kan hadisi dọ̀ẹ́ fún àwọn wẹ́bsáìtì yẹn àti kí ni ilal kí ni àwọn defect tó wà ní ẹ̀ bẹ́ẹ̀ lóbi dáwọ́ hadisi dọ̀ẹ́ fún yóò ní pé ọ̀hún abáyé kan ti sún yẹn hadisi àdìsí tó ń dọ̀ẹ́ hadisi ànàbí kápẹ́lá àdìsí tó ń dọ̀ẹ́ ẹni yẹn ọmọ kí ni science of hadith sọ̀rọ̀ ní yẹn sìn research tó wà bẹ́ẹ̀ website tí mo sọ yẹn wọ́n tó ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ ẹ máa lè tẹ́wọ́ mọ́ ẹ̀rọ àwọn pakrij táwọn afọ aládìsí ṣe ẹ̀ aládìsí àdìsí dọ̀ ẹ̀fù ni gómìnà wa ṣe kí ni ẹ wá nàwọ́ pé ó sọ̀rọ̀ publicly mọ́sálásí ànàbí àdìsí dọ̀ ẹ̀yìn nígbà láwọn níbo ló fi sọ̀rọ̀ mọ́ ní youtube ọ̀rùn sókútù bá àwọn bí ayé àwọn tàbí lẹ́kọ̀ọ́ wọn sọ ìdí ọ̀fẹ́ mọ́ sọ̀rọ̀ jàlajàlajawu àwọn bí tọ́lẹ̀kọ́ ni wọ́n àdìsí dọ̀ ẹ̀fù ni lẹ́yìn kẹ́ni pé kí ni o tóbi bá fẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí kò ní kọ́ mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àfẹ́ school meeting àbí bá a fẹ́ bọ̀rọ̀ nífi sí ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ question o lè má kọ́ sínú òwe ṣáhìn tọ́jú o lè kọ́ tó bá fẹ́ béèrè kó dúró àwọn àwọn sísè ẹgbẹ́ rẹ̀ kó béèrè bọ́dọ̀ bá sì lẹ́tọ̀ náà wàlẹ́ ìṣẹ̀lẹ̀ kan kọ́mọ́ wẹ̀yìn sísà òní ẹ̀ náà wùwẹ́ náà rẹjú ẹ̀ ńlẹ̀ à ń bọ̀ wàbẹ́ náà gbọ́dọ̀ lè bá sọ rẹjú ẹ̀ ńlẹ̀ ẹ̀rọ inṣàlá ẹ̀ má ti sọ nọ́mbà one point nìyẹn ó ti yé mi nọ́mbà two nínú àwọn point òun ni pé sẹ́ríà sáfù àwọn obìnrin níbo ṣẹ̀dá àníkà máa tò sí ẹ̀yìn tí <coughs> ṣẹ̀dá àbá ní kọ́bìnrin ọmọ tó wájú táwọn bá wà sí ń dúró lẹ́yìn wà lọ́ọ̀yì mọ́ta bíláàsì wọn ní níran ìbámu ṣe aláwa gba ní ìsìn ìlú bàbá ẹ̀ ní ìsìn kánipẹ́rì ibi táwọn sísá wà yẹn làwọn brothers làwọn bẹ́ẹ̀ àwọn sísá wọn wà bíi àwọn kìrò bọ́dá ọ̀tẹ̀ ẹ̀mọ̀ ṣe ti rùkú báyìí ẹ̀mọ̀ sísá ṣe ah sísá kàdúrà lọ́wọ́ lẹ́yìn yẹn wà lẹ́yìn ẹlẹ́dẹ̀gẹ̀ mọ̀bílù ọmọ jáde lára lórí irun ẹgbẹ́ ìṣúlùbà àdáni ní tí sẹ́kù lẹ́tọ̀ ìkálẹ́rí sí àlọ́ gíní kèékì ọ̀rọ̀ pé amẹ́sìn rẹ̀ wà ní tí kálukú náà lè ronú sí mi náà ṣẹ̀rí àmìlì sọ̀rọ̀ náà yàtọ̀ nínú hadith àmìlì sọ̀rọ̀ ṣùfúrúfú rìjáàl àwọlùhà wàṣàrúhà àkìrùhà wọ́n kọ́rù sùfúùfù nìsa àhírúwá wàṣàrúwá àgbàgbà ìmọ̀ mùsùlùmí gbàdí sí wa sáfù tọkùnrin tó lóore jù òun ni káwọn wájú sáfù tó sáfù ọkùnrin tó burú jù òun ni kó wà lẹ́yìn àǹbá ìfásà kò bẹ̀rẹ̀ sáfù omi tó lóore jù òun ni káwọn lẹ́yìn tí wọ́n tó burú jù nígbèsè ni òun káwọn wájú tẹ́lẹ̀ wá wò lábala tàbí bẹ́ẹ̀ yìí ti sàrọ̀ kan lórí ẹ̀ àìsàn mọ́tọ́lá sí tí ẹ bá ti bẹ́ẹ̀ bá ìtàn àgbẹ̀rẹ̀ ọkàn rẹ̀ kí ordinary ẹ̀tọ́ wa sílẹ̀ yóò wà spiritually elevated to some extent ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn òbí o ṣàìtàn ò jìnà sí wa kí ni àwọn òbí o tóbìnrin tọkùnrin díẹ̀ tọkùnrin kan bá dúró kóbìnrin kó dúró láàrin kọkùnrin kó dúró láàrin níbi tí sàwọn ti rùkù tó fi báyà gbá brọ́dà ibi tí sàwọn ti báyà fẹ́ sùjúdù tí ó fi báyà gbá kí ló kẹ̀ ìrókọ́lẹ̀ máa kí máa irú tí máa ṣẹlẹ̀ ṣọ́ọ̀tì tó o bá lè jó ẹ̀ pamọ́ pamọ́ o kò ní kọ́ọ̀lù wàhálà ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n torí pé lórí lọ́pẹ́ ẹ̀rọ àwọn tọpa mùsùlùmí kọ̀ kẹ́nà tán darúgbó àwọn bàtà láwọn oníṣẹ́ iṣẹ́ tó máa ń ṣe kí ló kọ̀ rẹ̀ yẹn àìmọye ife iṣẹ́ òtí fún lóyún àwọn mòlídìí ti fúnra wọn lóyún hmm. wà láì pẹ́ pé wọ́n ṣe mọ̀lúdì nílùú kan wọ́n sì parí mọ̀lúdì jọ kejì wọ́n sì ń fa kọ́ndọ́ọ̀mù lẹ̀ ibi ṣe lẹ́yìn tọ́lá ọ̀pọ̀ ọjọ́ pé wọ́n ń kọ̀ náà wá fún wọ́n wá ṣe kí ni wọ́n wá dáná wọ́n wá ṣe nínú bí islam kọ́ ni pé ijó ọmọdé bí obìnrin ẹ̀ka máa rí máa rí máa rí jọ́ máa fà sí yín torí pé bọ́lá ṣe bí àwọn obìnrin wà lẹ́yìn obìnrin ẹ̀yìn kọ́lẹ̀ sẹ́yìn ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ó sì nìkan náà ọba ṣe yín bẹ́ẹ̀ káwọn ọkùnrin kárí yín ká nífẹ̀ẹ́ yín ni á máa fìyà jẹ yín tó bí bẹ́ẹ̀ gẹ́gẹ́ jẹ́ pé bí ìbá fẹ́ tọ́lá fẹ́ fi sójú ọ̀nà ọ̀fẹ́ ló kú lẹ́yìn torí ẹ̀ nígbà wá ti délé sáńkọ́ kí tẹ́lẹ̀ tó ní gbogbo ẹ̀ yẹ pé kí lẹ́yìn tó ọkùnrin ṣe mọ́síná ṣọlá obìnrin káwọn obìnrin ṣe mọ́síná rí tọ́lá tilẹ̀ wà pàṣẹ ìdúrà tìmọ̀rẹ́ fẹ́rẹ̀ alihamudulilayi ṣùgbọ́n àwọn ọkùnrin àìní tẹ̀lọ́rùn àáfẹ́ kejì àáfẹ́ kẹta àáfẹ́ kẹrin ọwọ́ ló ń ṣe bẹ́ẹ̀ èyí sísá náà ẹ̀ ní bínú sí yẹn. torí pé ọ̀rẹ́ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tọ́lá dípé ayé àwọn ẹ̀ka parẹ́ ní kùránì ayé àmọ́sánná wọ́pù làásá rọ́bà mọ̀tàfà fúnà rẹ̀ àwọn obìnrin ní tìlá kù lórí ẹ̀. ṣùgbọ́n ọlọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ kó lè bá àwọn bá tuntun pé tí ẹ̀ fẹ́ràn obìnrin tó pọ̀ jà ọkùnrin lọ àníbi ní wàá dòpin ayé ratio ọkùnrin kan obìnrin fifty kò tí ìtàn bá ní ìṣó ratio one to fifty àmì ìgbìdá dòpin ayé so ọdún tó bá takò pé polygamy polygamy àdìgílẹ̀ǹde torí pé pàpà ògbọ́n náà náà nígbà tí ọlọ́mọ ní kí wọn lélẹ̀ tó ọ̀rọ̀ fún ìfẹ́ ọ̀rọ̀ àmọ́ pé àwọn ọmọ ìyá rẹ̀ táwọn náà tí wọn ò rẹ̀ gan kálẹ̀ ní fẹ́ wọn. ṣùgbọ́n bàbá sàlàyé bí mi pé ṣẹ̀ríà Islam ó mọ àwọn aburúkọ lè wà ń bẹ̀ bọ́lá ọ̀tẹ̀ ṣẹ̀dá àwọn obìnrin òun ni pé kí kó orí wọn kára kódà kọ́ lóbi dẹ́pọ̀ òun ni the most ugly lady of service of art kọ́pọ̀ òun ni ọ̀fẹ́ ìtọ́ ọba rí ara rẹ̀ ọkọ̀ rí bàkà ni pé kí ni tó sẹ́yìn táwọn ọkùnrin tó wájú kódà ayé àkẹ́rẹ́ tọ́ra ní gbàánù ọlọ́run wàlá kódà lómọ́ mustaqdi mi nà mí ń kọ́m wàlá kódà lómọ́ mustaqdi nínú tẹ̀sílẹ̀ yìí mẹ́rin rẹ̀ nínú tẹ̀sílẹ̀ sára yìí sábà lùsùn rẹ̀ ni pé àwọn tàbí màkàn tó sáfù àwọn kan wọn ń dọ́gbọ́n sáfù bẹ́ẹ̀ ni sèpé ó lè máa wọn ní sáfù káàtó àwọn kan wà pẹ́ débi wọ́n pẹ̀sà lù àlàpẹ́ kọ́ lè pèsè kíni ro five wọ́n àdọ́gbọ́n láti ibi abẹ́ ìrùkù wọ́n àmọ́ ewu àwọn sísá lẹ́yìn tọ́lọ̀ ní ó sìn so àlejò wa ní ọlọ́jà àti àwọn tẹ́tẹ́ ń ṣáájú ní oyin tẹ́tẹ́ tó àtàwọn tẹ́tẹ́ kí ni o sáá fún ẹ̀yìn àdúgbò sáàfù tó lè fún níwájú èyí tó burú lẹ́yìn àwọn tàbí àdúgbò kọsẹ̀ báwọn sì ní kọsẹ̀ ló kọ́ńtẹ̀rẹ̀ fún sáàdé sáàfù wájú nìyẹn tọ́ọ̀bù náà tàbí láti kò sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ sẹ́ńtúrì sírù kẹ́hìn sẹlẹ̀ kí náà bẹ́ẹ̀ sọ pé rí mọ́ni wò lání ok abala mi nígbà yà tó gbé kalẹ̀ nígbà yà tó gbé kalẹ̀ fún wa lórí ọ̀rọ̀ bàbá mi jìnnà pé ẹni obìnrin ṣẹ̀rí àwọn akẹ́kẹ́ àmọ́ lè lọ́ fún dà ṣẹ̀rí àwọn akẹ́kẹ́ kí ni kẹ́ àmọ́ lè lọ́ fún dà torí pé kí ni mo lọ́ fún dà jẹ́mọ̀ tí mo yọ̀ lọ́kà tí mo fẹ́ jẹ́ sí màá ní problem mi ní problem ẹ jẹ́ kí sísítà òun lọ́ fún dà kọ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi màá tó wò pé ah, ah sísítà kéré o subhanallah sísítà bí èyí tó tó wò lọ́ fún dà wọ́n lù bí mo ti gbọ́ yẹn fọwọ́ òkè tí ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ bá mọ̀ ọ́n nọ́dọ́rù nọ́dọ́rù nọ́dọ́rù láka nọ́dọ́rù tù lè wúlá wà sani alek tọ́ba wo bẹ́lẹ̀ kan mistakenly ọlọ́run kan forí jọ tọ́ba wo ẹlẹ́ẹ̀kejì wọn kọ ẹ̀ṣọ́ lẹ̀ fún ọ ni. ó ti dọ́wọ́ náà àdúgbò ẹni tó fi lọ́ọ́ fi ń dà wọ́n rọ̀ kí ni ìyá zaniya onísìnà ni tí ó fi lọ́ọ́ wẹ̀ dànù. àyàfi bẹ́ẹ̀ máa ń ṣe idol ọ̀wọ́ torí àwọn orúkọ ẹlẹ́mẹ́ta látara kí ni o ẹ̀jẹ̀ idol wọn ṣẹ̀rí àníkó obìnrin tó wá ṣe idol ó lè mú lọ́fíńdà kó fi sí aṣọ tí ó kìbọ̀ abẹ́rẹ́ kó lọ́fíńdà ṣẹ̀yà àgbàdo máa ń ṣe àìdọ̀ àbí tó ní bá wà ní kíni inú ilé pẹ̀lú ọkọ rẹ̀ láti fi tẹ ọkọ ẹ̀ lọ́rùn kó ṣe kíni ọkọ da orí ọkọ ẹ̀ rù ọkọ náà àti máfúnámá ìyẹn da sọ́ọ̀ṣì ṣẹ̀yà máa ní ìṣe ṣùgbọ́n tó ń gbé tàbárì ìdìrí ṣẹ̀yà tó bá ọ̀pẹ̀ náà rẹ̀ wọ́n ní káwọn ọ̀dọ́ ṣe kíni o kámọ́lù ṣẹ̀yà tó ń gbé àní ẹ̀ mọ́nà lọ́fíìn dà lọ́fíìn dà ẹ̀ jẹ̀ káwọn èèyàn orí yín kátó wú kátó tó yín wọ̀ ẹ̀ mọ́nà ṣẹ̀yà tó kíni o ó tó gbé jìbí bẹ̀rẹ̀ ṣé ní ọ̀tọ́ bí alùkúlùwà ẹgbẹ́ wà kọ̀rọ̀ pẹ̀lú obìnrin alùkúlùwà kù ṣé ní ọ̀tọ́ bí wà kọ̀rọ̀ pẹ̀lú obìnrin ọba tó mo fẹ́ kọ́ yẹn kẹ́ irú kéwàá lọ kọ́ yẹn fẹ́ jáwà kọ̀rọ̀ mo fẹ́ kọ́ yẹn ní kọ́ọ̀sì kan mo gbọ́ kọ́ọ̀sì yẹn mo fẹ́ kọ́ ẹgbẹ́ wà kọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ káwọn èèyàn máa ṣe túhúmọ̀ ẹ ń bá dúró nípa òtúrúmọ̀ ìkan náà sọ́là tíra kan bẹ̀rẹ̀ sàmì kọ́ọ̀lù nàbí tíra yẹn máa ọ̀rọ̀ kan náà sọ́là bàtẹ́ pé ẹ ń bá dúró ní ipò túrúmọ̀ ipò tí wọ́n ti máa kẹ́sí sí àwọn èèyàn kẹ́sí bú sí ìwọ náà má dúró pọ̀ tó máa kẹ́sí sí ọ ọwọ́ akọ́sítà ẹwà lára ìkìlẹ̀ fún wa ní fún two hours ah hmm. sísà wa jáde tán ọ̀la àbó ẹ̀fúrasà àfààyàn àyíbẹ̀ ẹ̀sìn ẹ̀kọ́ báwọn ti ẹ̀fẹ́ jáde ọba lọ rẹ̀ wọ́n ní ah ẹ̀fúrasà àfààyàn ọmọ yìí kọ́kọ́ tilẹ̀ náà tẹ̀lé ṣùgbọ́n wọn náà ti ṣe burúkú pẹ̀lú pọ̀ wà ní kọ́ọ̀ pẹ̀lú obìnrin bákan wọn bẹ́ẹ̀ mímì sáà káwọn ìjàlọ́ máa ń kàwé lálẹ́ bẹ̀rù ọlọ́ má dùn bíi tí wọ́n tó wà pàṣẹ nìkan lẹ́sìn máa kàwé bí wọ́n níbi wọn yóò ti máa rí ọ má dùn ọgbọ́rọ̀ má wà fọ̀rọ̀ pẹ̀lú bíi àyè kálíwà ìṣẹ́kẹ́tọ̀ àpọ̀wọ̀ nìkan ẹbí bí ogóbí ìṣẹ́jà kìíní ìṣẹ́ táwọn kan wá wà lẹ́yìn igi báyìí síbẹ̀ dúdú káwọn láwọn sọ̀rọ̀ kí ló bí abẹ́ wọn ní máa bá kara wọn díẹ̀ díẹ̀ kí ló bí wọn lè tí ì sara wọn ṣẹ̀rí àmì ẹ̀mọ́ wà kálúwà láyé kílù wà lọ́wọ́ bìnrin bìnrin rántí ńlá kánú ṣàìtọ́nù sàlì sàwùmọ̀ ọkùnrin àtọ́kùnrin wọn ni wà ní kọ́dáwà ṣàìtọ́ ló ti tẹ̀ta wọn bọ́sù nǹkan wọn ṣàìtọ́ ni pé kò sí sàyẹn ah ó fàyè sáré ni pé àbá àfáyé nífẹ̀ẹ́ mi ni ah ó la àfáyé náà ó gùd àfáyé náà ṣe kíní kan díẹ̀ díẹ̀ ẹ̀ fọkàrà yín ẹ̀ sùmọ́ra yín ẹ̀ ọ̀gbàrà yín àbẹ̀wò ọ̀sẹ̀lẹ̀ anabi yẹn náà ah, ah. ní haluwa ọ̀hún tẹ̀kí wàhálà òtún máa tẹ̀lé lábala tàbá nípa musa àlàyé náà. ayọ̀ ni musa ọ̀tún àbúrò àjùmọ̀ bí yà ṣẹ̀dá ẹ̀rọ ẹ̀rọ bọ̀rọ̀ ayé lọ́wọ́ náà bọ̀rọ̀ ayé lọ́wọ́ lọ́tọ̀ ah sista kini sàwọn ayé kọ́m ẹ̀rọ wà wọn ah, ah. njẹ́ àbáwọ̀ ọ̀sẹ̀ wọn ní dé ajá bí ti ah ọmọ rẹ̀ máa tutù bọ̀ ó sọ̀tọ̀ ọ̀dẹ́dùn sọ́dọ̀ ni arábìnrin làwọn yìí ké ibà fi ráàsì àti gómìnà kìtì nínú àdé xayiru làwọn mi náà yà mẹ́ta mọ̀ràtán láta xulula. kámọ̀ abẹ́rẹ́ abẹ́rẹ́ káfi gbóyin lórí báyìí kí ni ọ̀tẹ̀rẹ̀ jẹ́mà yóò mọ̀ tọ́ ẹ̀jẹ̀ ni arábìnrin kò lórí dukuru lọ́wọ́ ju kẹ́ ẹ fọ́ ọkọ obìnrin mọ́sù kẹ́ ẹ fọ́ ọkọ obìnrin báwo obìnrin tí wọ́n lẹ́tọ̀ sí yé káfa abẹ́rẹ́ gbóyin lórí lórí jùlọ. ìnáwó tọ̀gbà ẹ̀rọ gbàgbé wọ́n wà ní sọ sàhí àdébí kan fúnpọ̀ tẹ̀mùsọ́ fà á láti lè jìnà sí ní gbogbo àwọn burúkú àwọn kan yìí tí ló máa mú wa. ṣé wọ́n àtúntò lè di pé wàhálà àsìkò ti lọ níparí torí pé ọjọ́ ti lọ. owó ẹni pé ìṣẹ̀lẹ̀ ọ̀tún láwọn obìnrin gbọ́dọ̀ lọ sí ibi àti kẹ́lẹ̀ jìbáà ṣẹlẹ̀ ìgbẹ́ kí ni àyìn obìnrin ẹ gbọ́dọ̀ lọ sí ibi àti kẹ́lẹ̀ kí ni yẹ̀lbá buye nínú àdìsí máa ti yà ẹgbẹ́ ìgbẹ́ sọ́la àmìpa àwọn àgbẹ̀gbẹ́ káwọn ọ̀já lọ sí ibi ọlọ́mọge arúgbó obì tó ń ṣe àìjọ gbọ́ọ́ káwọn lọ sí ibi ṣùgbọ́n wà á tọ́sílẹ̀ náà lóyà mùsọ́lá ṣùgbọ́n àwọn tọ́sí àìjọ káwọn ṣe kí ni o ká jìnà kápá kẹ́tẹ́ sí kí ni o bí tí wọ́n ti kí ni o. ọ̀nì kárí àníbi ìṣùdáná láyà kú dàrá jìlbáàbù tábàdì bàbá rẹ̀ kí ni o kò ní jẹ́ ìbáàbù àníbi rẹ̀ kí ni ọmọ ìyá rẹ̀ tó débìnrin kó fún jẹ́ ìbáàbù tiẹ̀ tí ó wọ̀ lọ ọ àgọ́dọ̀ lọ yídí àkọ́kọ́ ọjọ́ ìbáàbù ọmọ tẹ̀sẹ̀ jẹ́ àtọ́rọ̀ àmùsùn ní pé Allahu akbar Allahu akbar ìwọ gbé kìíní dé ìdí Allahu akbar akbar ah subhanallah sísá yìí ọmọ ńlá ni ojú gbáyẹ̀ bó ṣe rí wó tán rẹ̀ ìtàkùn nìkan mo Allahu akbar ṣé ìtẹ́wọ́ ọmọdé mi ni ṣẹlẹ mọ́tò lọ ibi ilá bìjìlìbà bàbá pé kí ni ṣẹlẹ àtàǹdé náà kí ni tàbárù òun ni ṣẹlẹ tó rí i pé tàbáwà ní program àbáwà ní mọ́sálásí kákọ́ aláwọ̀ káwọ̀ obìnrin kákọ́ jáde lọ tàbí bẹ́ẹ̀ kọ́ tọ́jú ibi tí wọ́n sọ àwọn ọkùnrin kákọ́ jáde kọ́ọ̀mù tẹ̀sẹ̀ ní ìsìn láti ọ̀rọ̀ àṣẹlẹ̀ ọkùnrin àtọ́bìnrin á àmà fara rọra ilé àwọn ìlànà tó bẹ́ẹ̀ sọ alẹ́ mi ìsìn àwọn àlẹ́kẹ́ rúùmù kọ́ọ̀sì kan bẹ́ta gms ní ọ̀rọ̀ àjẹrẹ̀ sinapò bíbá yìí ṣé gms báwo sì jẹ́ nígbà tí wà ní two hundred level jms two one one two one two àwọn èèyàn ti máa ń pọ̀ jù tí jms two one one two ìyẹn wọ́n fún wa department department irúgbà yẹn kódà èèyàn kan lè jókòó wà báyìí kẹ́ni kan jókòó kò sí wàhálà bẹ́tẹ̀ lọ báyìí wàhálà pàdé bíi pé tó bá ń lọ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ayé ni ìgbà ìyàwó bí wọ́n fi rọ ọ wọ́n fi rọ ọ síbẹ̀ wà lọ́ọ̀yì làbí gbogbo díẹ̀ mẹ́tí wọn wà ẹ̀ẹ̀kan ni mo attend lecture rẹ̀ nígbà wọn lọ wàhálà kọ́kọ́ lọ́rùn mi èmi dá sẹ́ ń kàtíà ń ka àwọn tó ń ṣe bá ń sa lọ wọ́n dẹ̀ ti bá bẹ zuu wọ́n èdè ẹ̀kọ́jọ́ tó bá kọ́ wa wà láì ni mo nínú kọ́ọ̀sì yẹn ó sì ti jẹ́ ọmọ sí ọ̀hún tù à mo bọ́ òfin yóò yàtọ̀ ọba tó ìyẹn tẹ̀ sábẹ́ ìburú wà láì náà ló tọrọ ee ni mo ní bẹ̀. wọ́n wà ní mo ti bẹ́ẹ̀ ní wọn lọ mo ṣe bẹ́ẹ̀ wà láì yìí sí ìyá ó sí ìyá ilé àwọn tó ń gbọmọ tọ́lú mu ìtumọ̀ sọ́kọ́ o ìtumọ̀ sọ́kọ́ o náà bá lọ wọ́n tẹ̀lé kárí ọba oṣù tó bára rẹ̀ nìyẹn. ṣùgbọ́n bá sọ ní pé tọ́lá ti wá rí báyẹn lọ́bàrá pé kí ni o ṣẹ̀lẹ̀ ọ̀tẹ̀ sí stilas kọ́ mọ ṣẹlẹ̀ ilé ìwé tọ́lá nípa ọ̀fẹ́ rẹ̀ ra wọ́n bẹ́ẹ̀ twenty wọ́n wọ́n sì wọlé lẹ́ẹ̀kan náà wọ́n sì jókòó síra wọn definitely kọ́ kò ní ọ̀rọ̀ fún ọkùnrin kan àbẹ̀ní ibú kankan wá jókòó sí wọn àwọn dẹ́gbọ́dà náà a máa ń ṣe bẹ́ẹ̀ tó bá rọrùn gbà tí wàá ti rọrùn gbàgbé tó olùmọ́ni bẹ́ẹ̀ yóò tó ní ṣùgbọ́n àmì tìlàsì èmi dúpẹ́ tí mo fi graduate wàláì bẹ́ẹ̀ ló ti ń jókòó tì mí rí èmi máa ń gbìyànjú àti mọ́nítọ̀ rẹ̀ wàláì bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó ń jókòó tì mí rí tó bá ṣẹlẹ̀ wá lọ́pẹ̀ ká bẹ́ẹ̀ méjì èmi máa ń ṣọ́ àárín yẹn ṣùgbọ́n ìgbọ́n ọ̀rọ̀ fún tó bàbá ní orí sọ ara sí ọ̀sá fún àbẹ̀wò yìí náà ni ẹ ṣẹ́bí àti pé kọ́mọ̀ tẹ̀lẹ̀ pé àmọ́ tó fẹ́ tìlá àti àmọ̀tẹ̀ láàrin ẹ̀ṣọ́ àbúrò àwọn kan ní parí pátápátá yányán torí pọ́jọ́ ti lọ àwọn pọ́ǹsì òkú wà láǹfààní àti sọ. ṣé àwọn kí ni àpàtà túrù bìlẹ̀ hijab ṣẹ̀rẹ̀ ẹ̀ àwọn tó wá jẹ́ bí ṣẹ̀rí àti kí ni ọ̀kan wá lọ hijab eléyìí tó bá ṣẹ̀rí àmọ́ zálíkà àtúrọ̀bù lùkùlùbì ìnà ìyẹn ọ̀rọ̀ ní ìyáàbù ṣẹ́rí ẹ̀yìn òun ni tọ́bẹ̀rẹ̀ mùsùlùmí tí yóò lò tí yóò bo gbogbo ara rẹ̀ àwọn afáwọn ní kìláàfù lórí abala ẹgbẹ́kẹ́gbọ̀n kẹ́kẹ́ mẹ́sẹ̀ yé àwọn afáwọn ẹ̀mí ìkìláàfù lórí ọ̀rọ̀ ìjáàbù gbogbo àwọn afá àtẹ́gbà àfẹ́ ìnáwó àfá àfá àbújá mọ́sítà ṣìrìkú náà àwọn orientalist wọ́n ní ìfẹ́ rẹ̀ pé ọ̀rọ̀ yẹn ni kó bẹ̀rẹ̀ kí ni alìhijabu àṣẹrẹ̀ ọ̀rọ̀ yẹn ni kó lo ìjáàbù tó bá ṣẹ̀rí àmọ́ kí wọ́n ní ìjáàbù tó bá ṣẹ̀rí àmọ́ wọ́n kẹ́ ní tìlà gbogbo ní ìtìfáàk lórí pé ìjà gbọ́dọ̀ gbogbo gbára obìnrin yóò bo ìkànnà yóò bo igi ẹsẹ̀ rẹ yóò bo gbogbo ara rẹ wọ́n wá dàbí kìíní ojú àtọwọ́ pé ṣé ojú àtọwọ́ kó sílẹ̀ ṣé ojú àti ọwọ́ tó ṣe kíni tó kó sóko sílẹ̀ ṣé kò sọ ẹbí tẹ́míyà nínú tí àwọn ọjọ́ ṣe nípa kíni hijabul mar'a wa libasuha fi salah tí ẹ̀ bá katira yẹn àgbàbà ní àlàyé tó pọ̀ pé kíni ọ̀rọ̀ yẹn ní fóbi nǹkan bo ojú àtọwọ́ rẹ̀ bá nípa náà fojú gangan bíi Sheikh Al-Albani rahimahullah Sheikh Al-Albani rahimahullah wallahi kìí ṣe ń tá ìṣàn bẹ̀lọ́ kan rẹ̀ Sheikh Al-Albani ìyàwó rẹ̀ ó lè nìkọ́ àwọn ọmọ Albani wọn lè nìkọ́ kódà ìkànnì àwọn sáwùdù àtẹ́bẹ̀ láìpẹ́ ìrásẹ̀rẹ̀ ó ní pé wà àwọn ọmọ Albani dáì àwọn ọmọ ẹjọ́ pàdé ní conference pé kódà wọ́n fẹ́ẹ̀ mọ́ kéjù Albani gan lọ láwọn rẹ̀ tàjẹ́ obẹ wọn lè nìkọ́ ṣùgbọ́n amẹ́ríkà ní òbílẹ̀ òbẹ́ kí ni ìjà kéèyàn bojú àtọwọ́ àwọn tó wà ní bí wọ́n bá ní ti ẹ̀ àwọn èèyàn pè wọ́n ti di tabaruj láti fẹ́ máa lo skọ́là tó jẹ́ skọ́là oṣù náà èmi wọ́n máa sọ̀rọ̀ pọ́ìntì mẹ́ta pọ́ìntì wà ní pé ìwọ bá ní àìsàn àbásílọ́kàn rẹ tó o fẹ́ pe àwọn ọbẹ̀ lọ sí ibi pé kí ni o kán máa fi ọ̀ṣọ́ wọn lẹ̀ jẹ́ kí àwọn tiẹ̀ náà kọ́ lónìí kọ́ọ̀bù jẹ́ kọ́ máa rèé lò wá ní kèsì wájì ó ti kọ́ niyẹ ìwọ náà kọ́ lò ná pé for argument sake o ìyàwó mi lò máa mi lò bẹ̀ mọ́kẹ́ lópin ọ̀gbẹ́ kí ni o it's not quasi jẹ́ kí àwọn àgbọ̀n rẹ kọ̀wé àwọn àgbẹ̀ kìnìún ẹ̀ ṣe wúlé dídú ẹ̀ ṣe wúlé dídú tàbá rúj ẹ̀ tí ìyàwó èrò jẹ́ kí ìyàwó rẹ ẹ̀ tó bọ̀ wọ́n kọ́ ní ṣóòtú táwọn afá tó wá ká o ìjà àbọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ gbogbo àwọn afá kò sí ti láàbù lẹ́nu ọ̀ gbọ́dọ̀ kò fẹ́ ti dáàbù rẹ ìjà àbọ̀ gbọ́dọ̀ jẹ́ pé rọ̀kìk sọ̀fíìk kò gbọ́dọ̀ wà transparent kò gbọ́dọ̀ ṣó tóbi ìgbàlódé ṣe rí wọn gbọ́dọ̀ mọ́ṣẹ́pọ̀ obi àwọn afá wọn ní ti láàbù rí eléyìí gbogbo ẹgbẹ́ wọn ájú lónìí lórí pé ẹkí nàá náà kíni kọsọ báyìí ẹ lọ ìyàwó wọn ìjáàbù ẹwọ wọn kọ ọwọ àròkì ọwọ àṣọkì ọjọ bíínà wọn kọ bẹ́ẹ̀ sí ẹgbẹ wà àkàrà nìṣẹ wà àkàrà ọ̀nà balẹ̀ ìjáàbù kọlọ wọn ni mọ́tàlá rẹ jẹ ó gbìyànjú ní ìyẹn náà gbìyànjú ìjáàbù ṣẹ ìkọlọ wọn yẹn ẹgbẹ bẹ́ẹ̀ nìṣẹ wà tó fúláwà ọwọ àròkè kan sí ìjáàbù ṣẹ ìkọlọ wọ ṣùgbọ́n gbìyànjú ni lẹ́yìn tó wá ní bọ́kí ni ó ẹtí wà nìyẹn ẹtí ọ̀bà fáìsàn lọ́kàn rẹ̀ ẹ má discourage àwọn obìnrin mùsùlùmí pé kí ni ẹ bá fẹ́ bojú ni wọn kò bò ṣùgbọ́n báwo wọ́n wọ̀ ní pé ìwọ́n tó bá fẹ́ ìbò kọ́kọ́ gbọ́ lé number one torí pé ó ní problem lé ó lè ní problem lé tó bá ní human rights stand number two àwọn ọ̀sán fún ẹ̀sẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ ìjáàbò ni ọmọ kẹ́kọ̀ọ́ olóòní kọ́ọ̀bù ni ọmọ kẹ́kọ̀ọ́ rẹ number three ṣíkà ìbánikẹ́ tó àfọ́bánikẹ́ kèsè wájú wọ́n tó wá láwọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ ṣíkà ìbánikẹ́ ìjáàbò náà fún ìmúṣùlùmọ̀ ní pé nígbà ṣíkà ìbánikẹ́ ágbé ọ̀rọ̀ ìtàn wá ní pé ń tá a sọ bóbìnrin lẹ́tọ̀ àti síjú àtọwọ́ lẹ́ o tí ọba ti ọ̀ṣọ́ kankan sí ojú àtọwọ́ rẹ̀ ní. tó bá ti lè fi ọ̀ṣọ́ sí ojú àti ọwọ́ fàyẹ́dìbù kẹ́lẹ́ ṣe kàlùbá yẹn wẹ̀ pé ó di dandan lé lórí kó bọ ojú àtọwọ́ rẹ̀. màmá bẹ̀rẹ̀ sísá sáyé káàtìkè àtìkè ọ̀sẹ̀ náà ìwọ́n sọ̀tún láti káàtìkè tó o sì bójú bàbá mi ló ń ṣe máa ń láti ké mà àti ìwọ tó gbé nìṣe òkó nǹkan sọ́wọ́ bọ́yọ̀ òka àdìkí ló kàtà àbúrò àtọ́mọ lọ́wọ́ rẹ tó o sì bo olóògbé ọ̀bù láti bọ́wọ́ rẹ mọ́ lo òka ọmọ tẹ́pẹ́ olófin àwọn ọmọ kò wà fún fíẹ̀ bákan náà ìwọ tó ń pàtó ọ̀rọ̀ fún òkè o àìjá àbúrò ọ̀balẹ̀ àdìsí mùsàlámù ń bẹ àsìkò tó ti tán ni lílẹ̀ kan ni pé ká gbìyànjú wàláì ká gbìyànjú tàbá rúùjù ká gbé omi tí Islam fi wá sí tí gbogbo wa ká mọ ẹyẹ ọkàn wa wò wàláì ọlọ́run ní Islam bí ẹ̀ bá fẹ́ Islam o ò fẹ́ torí àmì ìrù sùkúù yín o ò fẹ́ torí àfa àrẹ tó fẹ́ o ò sẹ́ni torí bọ̀dá rẹ títa sí jẹ̀mọ́ torí tọ́lọ́ wájà zá ń bì máa sọ́bárú subhanaka wa alhamdulilayi ashhadu an tubu ilayka subhanahu wa ta'ala bi zaman wa sifu wa salamu ala mursalin wa alhamdulillahi wa ni'mal sabi karim asbo àwọn ọ̀rọ̀ kan bá tó jẹ́ kèfèrí ẹ bá ẹ bá ra ko tírà yìí al ahkam shar'iyya fil fatawa nusayya sheikh ibn baz tabalo wo page mo ń bọ̀ òkúta o page yẹn tọ́lá ìdá di page láti page thirty two dé bí thirty four ayọ̀ bẹ́ẹ̀ kí ni o àwọn tí wọ́n ṣe mùsùlùmí gẹ́gẹ́ wọ́n kí ni àlòkè mi fẹ́ àwọn nǹkan olóyè kọ́ máa ṣe bí ó ṣe ní wàhálà tàbáwù dìbò ṣe ń fa kílẹ̀ ọmọ ọtú láti divorce ń ṣẹlẹ̀ kí àwọn ọmọ òní tẹ́rù bí yàmá gbogbo àwọn kan làwọn tọ́jẹ́ kẹfẹ́ yìí gan tí wọ́n ṣe mùsùlùmí sọ tàbí tàbá dìbò àfa àgbà yìí àfa Mustapha Hussein Asibai tíra àwọn tí wọ́n ṣe dẹ́rẹ́ kí ni o tíra yẹn rè ó ń jẹ́ kí ló kọ rẹ̀ tíra yẹn jẹ́ asúnà uh, no almar'atu bayna al-fiqhi wal-qanun tíra àfàyàn náà Mustapha ṣìbá àyítábárì ara ọ̀rẹ́ bá àwọn tó lẹ́kùn àwọn ọ̀tá ìsìláàmù kẹta sọ ìfẹ́ wọn pé kí ni ìtú ìsìláàmù pépè lọ gangan òun ló kọ rẹ̀ tì ọlọ́kùn sànù wa. alhamdulilayi we assume them for our lecturer to assume that topic ah, ọ̀pá ọlọ́run àti káwọn aláṣẹ púpọ̀ àwọn tí wọ́n ń béèrè ẹja lọ́rọ̀ tó láti ló ti lọ lójú lọ́kọ̀dọ̀ àwọn títà lójú láti ọ̀dọ̀ àwọn gbọ́dá ẹ̀sùn tó láti ló ti lọ ní ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó láti ló ní ẹ̀jọ̀. àwọn àwọn tí àwọn jòkó àwọn bẹ́ẹ̀ àgbàtà máa ń gbé wọn àdájọ́ ìgbéga kí àwọn náà kí á ti owó tó tó lọ kí á ti sínú àpótí wọn kí ọlọ́run àti ìtàn bàbá wa lẹ́sàn àwọn ọmọ mi. máa gbé nọ́mbà one nọ́mbà two ó dàbí ìgbìmọ̀ àti ìbéèrè lójú péré tí ìwà ti wá wá náà wọ́n ti wọ́n ti bàtà fún ẹ bá gbàtọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀jọ̀. water náà àfa pure water ẹ bá ń sọ fún chairman. tí àwọn olùdarí ẹ̀rọ ń sọ ìbéèrè wọn a máa pàṣẹ máìkì láti dín sí ọ̀dọ̀ wọn kí wọ́n sọ àǹfààní wà fún láti sọ. kí a tó máa dáhùn béèrè wọ́n fi àwọn òkè nìkan tó wáyé nínú onílé ti fẹ́ta kí àwọn ẹlẹ́jọ́ adáhùn sí ìdílé ọ̀hún. أعوذ بالله من الشيطان الرجيم السلام الرجيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته The following people have been invited to come and work for Allah uh, in being part of the committee organizing the next year week inshallah ta'ala. So for the purpose for emergency, I'm going to call the names and we shall collect it immediately. It won't wait until the answer to last. So if the person is not around, if you know him, correct it on his behalf, or if according to to come for us, for him. Brother Nabi Ibrahim, agree 300 levels. Please come for him now. not Abdullah Ibrahim, agree 300 levels. Brother I Rajiv, Abdullah Ibrahim, 200 levels. Idris Rashid Agric Engineering two hundred level Branch Laimon Abdulaziz Computer Computer Science one hundred level. The others are not there. Sociology two hundred level. Adam Abdulaziz Sociology two hundred level. Bra Mubarak Olóyèdè Merck one hundred level. なかなか時代の話だと